ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي وقسم وبارد الله سبحانه وتعالى tuntun دامي wa وجولي. ام في كتبي a قو بالاسم títóbi tí òjíṣẹ́ lásìlá àlàfúlàm sọ lórí àkójọpọ̀ báyìí kọba dẹ́dà mọ́sá àjẹ́kó ṣẹlẹ̀ wà lórí kí ló dẹ̀ sọ wọ́n ni mọ̀nàkọ́dà ilẹ̀ masjid ẹni tó bá wá sí mọ́ṣáláṣí láàárọ̀ lè yá àdẹ́mà àwòrìyẹta àdẹ́mà wọ́n á kọ́ ní gan tàbí wọ́n á gba ìmà bàjọ́ àgbà lọ́wọ́ yín báyìí bẹ́ẹ̀ náà ṣe wá kọ́ báyìí قولي ولو كهجر العمرة رب العدا بيان توشي عمرة قبع ذلك وما في لادا عمرنا كما في بوا pàápàá jùlọ tí àtúnwá fẹ́ sọ̀rọ̀ lé lórí the practicalization tíkẹ́ẹ̀tì tíkẹ́ẹ̀tì tí a fi rí àlùjẹ́ náà tí ọba dẹ́dàá kó ṣe nírọ̀rùn fún wa wọ́n dẹ̀ ní kí ni irun torí òjíṣẹ́ náà sílá rẹ̀ tó là ń sọ wípé májèmọ̀ tí ń bẹ láàrin wa àti àwọn yòókù ó ní àsọ̀láàtì ẹni tó bá ti gbé ohun jùlẹ̀ ó sì di kèfèrí kọba lẹ́dà kó má ṣe a ní agbé ohun jùlẹ̀ torí tó bá ti di pé ń gbé jùlẹ̀ ìṣesí kófòrò nù kẹrẹkẹrẹkẹrẹ yọ máa di wípé yọ máa ṣèṣe kíni kẹrẹkẹrẹkẹrẹ yọ máa ṣèṣe wípé ẹ sọ́nà ẹ̀yẹn ni tọ́ èyíkéyìí nínú gbogbo ẹ̀kọ́ bá dẹ́dá máa fi ṣàdánwò fún wa àti àwọn nǹkan ní wa ló fi jẹ́ wípé nínú nǹkan tí ọba dẹ́dà tó máa ń pò jíṣẹ́ mọ́sálà sálám láfẹ̀jù òun náà nìyẹn oníwàmù alákàbí sọ̀lá wọ́n tún lè ra àríyàn pa àwọn ará ilé rẹ̀ láti ẹ̀rọ kíkì wọ́n mú sùúrù pẹ̀lú pẹ̀lú rẹ̀ kìí ṣe yẹn nìkan ọmọdé tí ò tí bàlágà kẹdùrú sí àánú ọ̀kọ́dọ̀ ẹ̀fẹ̀ kíkọ́ lẹ̀ fún kò sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí lọ́ba adẹ́dà ní kó iṣẹ́ lánàá àti màmá sọ fún wa ó ní mo fún awọ́lá ẹ̀dẹ́kùn lè sọ̀rọ̀ àti ẹ pa àwọn ará alẹ́ yín láti ẹ̀rọ kíkí àwọn ọmọ yín wọ́n hún àbúnáwò sẹ́bẹ̀ ṣẹ̀rẹ̀ tí a bá ti tọmọ ọdún méjì láti máa ṣe kíni kí a máa ti practice lẹ̀ kó fi mọ́ wọn lára wọ́n dọ̀rọ̀ bó wù alẹ́ àwọn ọmọ àbúnáwò ẹ̀ṣọ́rọ̀ ṣẹ̀rẹ̀ tí a bá ti tọmọ ọdún mẹ́wàá ẹ máa nà wọ́n lé lórí kí a fi máa rírì rẹ̀ orí ọmọ ọdún mẹ́wàá ó ti súnmọ́ àti bàlágà ara àwọn ọmọbìnrin lẹ́yìn láti nǹkan bí ọmọ ọdún mẹ́sàn-án wọ́n ti ń ṣe nǹkan oṣù wọ́n ti bàlágà nù ara ọmọkùnrin láti nǹkan bí ọmọ ọdún mẹ́wàá sí mọ́kànlá àpẹẹrẹ bíbàlágà ó ti ń yọ lára wọn tá máa gúnyàn kóhun wọn máa là àtàwọn nǹkan tí máa tọ́ka sí pé ọmọ tí ń bàlágà á máa rí lára wọn tí wọn ọba máa láàlá túpìlẹ̀ ó máa ṣòro fún òbí ọ̀ràn ẹ̀dẹ̀ ni nǹkan àkọ́kọ́ tó gbọ́dọ̀ fi kọ́ ọmọ rẹ̀ ó ní bíbẹ ọba rẹ̀ là jẹ́ ọ̀kan ṣoṣo rẹ̀ ìmọ̀dájú wípé gbogbo ibi tó ń wà ọ ọba adẹ́dàwà ọ̀kan ṣoṣo ni ó lé kí ọlá lórí ara ara ṣe rẹ̀ ọmọ tó ń ro gbogbo ohun tó ń sọ ó dẹ̀ rí tó ń ṣe kí ni ìtumọ̀ gbogbo eléyìí á jàbọ̀ fún táàbà tó bá rí báyìí kí ni a fi jàbọ̀ nǹkan àkọ́kọ́ tó jẹ́ pé ó gbọ́dọ̀ mójútó lẹ́yìn ìgbàgbọ́ onírun kíkí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́là ní ẹni tí ìrùn rẹ̀ bá yanjú sulihat lahu sa sulihat lahu sa irú amalihi gbogbo nǹkan yòókù tó bá kù nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n bá tún sí ṣùgbọ́n ẹni tí wọ́n bá dààmú rẹ̀ lò láyà gbogbo tó bá wá bá wá gbagba ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àríkíámà kò ní jẹ́ gbígbà ló fi jẹ́ wípé òjíṣẹ́ ńlá sàlàyé ìrùn yékéyéké kìí ṣe kó ṣe yékéyéké nìkan ó wá fọ̀ lẹ̀ ó ní sọ́lù kàmárọ̀ ètò mọ́lẹ̀ òṣòlù ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi tí mo ń kírun òfìdẹ́ yìí pé àwọn àfà gbogbo tọ́ka sí nínú ọ̀rọ̀ nínú ìṣesí nínú ẹgbà wá tó mú ìrùn òjíṣẹ́ lásìlá àlàsílámù wa wọn kò jọ òbí gbọ́dọ̀ mọ ilé láti fi máa ṣàkíyèsí ọmọ rẹ̀ láti máa fi tọ́ka sí a mọ̀ láti tún àwọn tá à ń bá ń bá rìn ṣe lọ́rẹ̀ẹ́ lẹ́bí lára torí wípé kí lọ́ba adẹ́dà sọ ta'awanu 'ala al torí pé kí ni tí wọ́n bá ń ṣe tààbá pàkíyèsí wọn síbi tí wọ́n ti ṣe ṣe wọ́n lè má mà á kódà tí wọ́n bá mọ̀ tí wọn ò bá fẹ́ lò ó ká máa tẹ́ńpẹ́lẹ́ mọ́ ìran wọn létí ní gbogbo ìgbà ọ̀ràn yẹn ní fún wa torí wípé kí ni fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin àní dákẹ́ a máa ṣèṣì tí ní gbogbo ìgbà yẹn torí pé ẹni tó bá jùlọ gbàgbọ́ òdodo ó ṣe lè wù kọ́ pẹ́ tó ìsí tí ó sì wá lápá lára rẹ̀ yóò ṣe láǹfààní ọ̀rá yẹn ní fún wa òfin jẹ́ wípé hadithi sàábé ni ó nílẹ̀ gáà láàrin àwọn sàábé hadithi sàábé wọ̀ haditha mọ̀síyẹ̀ sọ́dá ẹni tó ṣèrún kí kí ló dìde tí wọ́n fi ló ṣèrún kí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ torí wípé òjíṣẹ́ mọ́sálásí náà bẹ̀rẹ̀ mọ́sálásí pẹ̀lú àwọn sàábé lọ́jọ́ ara àná wọ́n ti kí wọn tán òun wá dé òtí ìkìtì ọwọ́ akí ọsálámà sójúṣẹ́ lásán àṣílám bó ṣe tán òjíṣẹ́ lásán àṣílám dáhùn sálámà rẹ̀ ó ní lọ́tún rẹ̀ kí o toró ní ẹ̀wọ̀n. ó tún lọ kí lẹ́ẹ̀kejì ó tún sálámà sójúṣẹ́ lásán àṣílám òjíṣẹ́ náà sàásàn lọ́tún kí òun ní ó tún sẹ̀kẹta rẹ̀ ṣẹ́kúra wí ẹgbà wá kan wá pẹ́ lẹ́ẹ̀kẹ́rin ẹgbà kan lẹ́ẹ̀kẹta lọ́wọ́ ni ya Rasulullah allimni kọ́ mi torí mi ìmọ̀ kí jù báyìí lọ òjíṣẹ́ náà sàásàn àwọn abẹ́rẹ̀ pẹ̀lú rẹ̀ tí àsìkò òun bá tó fàásìbí ọ̀nà òtò à pé àlùwàlá rẹ̀ ṣe àlùwàlá kó pé ló sì jẹ́ pé a bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àlùwàlá bá sì sè. àwọn aṣòro tó májẹ̀mú ọ̀run la fi wọ́n síwájú òjíṣẹ́ náà sọ̀rọ̀ sí náà wá sí pé kọ̀ wá dìde kó kọrẹ́jú kọ kíbla tó bá jẹ́ pé adáwàlì adùnú ló fi jẹ́ pé ọ̀rọ̀ àyàn lè dúró ọ̀rọ̀ àyàn kí ni a ń pẹ̀lú ọ̀rọ̀ àyàn òpó òun tí ọba ti sí níbẹ̀ kò sí ṣùgbọ́n ìdí kan tàbí kejì ó lè má mú dúró rọrùn ìkọ́rẹ́ èèyàn òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá sọ pé sọ́dú sọ́dú kọ̀ọ̀ìmà kí òun lóòrò wọ́n ilẹ̀ tẹ̀sítẹ́tẹ̀ ọkọ̀ ilẹ̀ tó bá wá lè kí lóòrò kí ní jókòó kí ni bóòlù àṣì kí ní jókòó mọ̀rọ̀ bá a ní ó fún wa ní àpèjúwe rẹ̀. lọ́yà kò bọ́ sí káwọn èèyàn fi rí ọ̀dẹ́dà. nà á nínú àwọn ni wọ́n sọ pé wọ́n lè jókòó lórí aga bó ṣe yẹ kó jókòó ní mọ́rọ́bà ṣùgbọ́n tẹ́lẹ̀ ó máa ń rìn nígbà míì tó jẹ́ pé ilé ìgbọ̀n lọ́rọ̀ òjíṣẹ́ lásọ̀rọ̀ fúnà ní wà á lẹ́yìn jẹun kó kí ní dùbúlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún. ìyún ìrùn tó bá jẹ́ ìrùn ọ̀ràn àyàn tó bá jẹ́ pé ìrùn náfìlà yìí èèyàn lè kí ní jòkó ṣùgbọ́n àbọ̀ ládàá ni ó gbà ṣùgbọ́n o èèyàn lè bẹ̀rẹ̀ níjókòó kó wá parí ẹ̀ sí òru nígbà míì òjíṣẹ́ lásìlá rẹ̀ sọ́lá tó bá fẹ́ kírun lóru ìjókòó ní máa ń bẹ̀rẹ̀ tó bá wá kú bí àyà mélòó kan ìgbà yìí yóò wá dìde láti parí àyà tó kù kó tó lọ sí rúkọ̀ọ́. òró òpó òun ìdàníyà òpó òun dámi pẹ̀lú òró òní dídúró kí ni súnà rẹ̀ ibi tá a forí kàn láàmà wò súnà a gbọ́dọ̀ pa gbogbo ẹ̀fọ́ kí òun wá má bàa ní àbàwọ́n torí wípé kẹ́ni wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wa alihi wasallam kí ni ẹ̀ṣẹ̀ pé ká máa wò ní wọ̀hún nínú ọ̀hún kí wọ́n wà lórí ìrùn kọ́ máa wò yányàyàn kí ló jíṣẹ́ náà sàtúnà tó bá rẹ̀ ó ní ẹ́kìtìlá tó ṣe ìtọ́nù àṣetọ́nù ní jí nínú torí tó bá pé kò ní ṣiṣẹ́ tó yẹ kó yóò sì tí ò bá pé kò ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe tó àṣetánì ò fẹ́ kó pé awẹ́lẹ́ kò fẹ́ ká kírun abọ́nú èyí ìtọ́wá kùkù òkè kò fẹ́ kó pé ó fi jẹ́ wípé nígbà tí ò bá pé rìsọ́ọ̀tù rẹ̀ kí ni ọ̀jẹ̀ bí ẹni tí ò kí i ó bá dé dàbẹ́ yàrá yàrá dẹ́ òfin jẹ́ pé ìdúró a máa wo ìdá àfẹ́ sùjádà súnà rẹ̀ a ní máa wò wọ̀ dídúró òpó òun àníyàn òpó òun so innamal a'mal binniyat àníyàn afẹ́ kí ìrun báyìí yóò wà lọ́kàn wa láti fi súnmọ́ ọba ẹlẹ́dà láti fi pé ìwọ rẹ̀ láti mú ọ̀ràn yẹn rẹ̀ wá. takbiratul ihram kábàrà àkọ́kọ́ tá a fi wọ̀ ọ̀run àfẹ́ gbé ara ní ìrun ara ní ti hajj bàbá fẹ́ gbé kí láàfin ká tó ṣe làbáyíkà làbáyíkà dáwọn làbáyíkà ó ní nǹkan kẹta fàṣẹ á gbé á change aṣọ á change aṣọ sí aṣọ ẹni tó fẹ́ lọ bá ọlọ́run ẹni tó bá fẹ́ lọ bá ọlọ́run kí ni máa kí ni túmọ̀ rẹ̀ wọ́n fẹ́ jáde láyé aṣọ méjì náà láṣọ tí wọ́n ó ti bò á tá a bá fẹ́ jáde láyé tá a bá jáde láyé. ẹni tó ọba adẹ́dà sẹ́mọ̀ pé fa ayé lẹ̀ ni a wà ayé but à ń fi ayé lẹ̀. súnà rẹ̀ ní pé ká mú ìrọ̀mù wa àbí wíwọ̀ rẹ̀ ní ìgbà bá ṣe a fẹ́ gbé gbogbo tayé sẹ́yìn a fẹ́ ṣe kí a fẹ́ lọ bá ọlọ́run lálejò. Allahu akbar gbólóhùn tá a pè òun òpó òun ni tó túmọ̀ sí pé ẹni tó bá wá kírun tí ń bá ń bọ̀ tọkàn tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí kírun kò ní oríṣi díẹ̀ sí ìwọ̀n. súnà rẹ̀ onírọ́pò yèrè ìgbé ọ yẹn ọ̀ràn yẹn rẹ̀ bíi ti hajj tẹmọ̀ yìí pé àlèwà gbádá àlèwà jànàbíà àlèwà lìkímbà ẹni tó ṣe kí ló ṣiṣẹ́ náà sọ́lá nìyẹn òṣìṣẹ́ lágbọ́tí ṣe tàbáìkàrà ọmọ tàbáìkàrà ṣẹ́ríkàrà tàbáìkì ó fi tò àrí sára fún gbogbo ẹ̀ sára ó wà tó ń lọ sí gbogbo ẹ̀ òṣìṣẹ́ náà láàfáà sí hajj náà lọ́fẹ́ sí oníbẹ̀ kọ̀dẹ̀ fẹ́ tí ó mọ̀ yàn kọ́lẹ́kọ̀ tó jíṣẹ́ náà sílá àlọ́sọ́nà ara rẹ̀ ni wọ́n ti fẹ́ ká kọ́ kéèyàn sí nǹkan ṣe kò túmọ̀ sí pé wá máa hàrá àṣẹ ọ máa ó mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ táàjì lọ fẹ́ oníbẹ̀ẹ́ ọ̀nà ọlọ́ọ̀dọ́ aṣọ ọ̀wẹ̀ gbogbo àwọn nǹkan tó fi sára nítọ́ ààrẹ ọ̀wẹ̀ dànù ọ̀wọ̀ àmú aṣọ ìpele méjì oòrùn kan ìzá ó o kan bòkè gbàyìn lọ́wọ́ àṣẹ tó ibi tá a sì yára sí a mọ̀ ọ́nà a dúró a fèsì kíbla fífèsì kíbla kí la pè májẹ̀mú ṣáà májẹ̀mú májẹ̀mú a fèsì kíbla a dúró a máa wòlítí a sùjádá ìdúró yẹn. òpó ni àníyàn tààdà pàfẹ́ báyìí òpó òun ni takbíró ti lè ṣọ́ọ̀ kábàrà àkọ́kọ́ fẹ́ fi wọ̀ òpó rẹ̀ ni but súnà rẹ̀ ìwọ̀nrányà rẹ̀ bí aṣọ ìrọ̀mù ta wé ti gbé ọ̀rányà rẹ̀ ó ní nígbà fẹ́ ṣe àmọ̀ ìmọ̀ sí dèédé èjìká tàbí dèédé tí ìsìnkú ká fi kan tí ò tàbí ká fi kan èjìká ò rárá dèédé èjìká tàbí dèédé tí a náwó sókè bá ní Allahu Akbar bẹ́ẹ̀ náà lára kúrò àti èyí ń sí nìkan tó fi jẹ́ pé a ṣọ gbogbo ń tà ṣe lórí rẹ̀ ládàá mẹ́wàá yìí tọrọ rò ti ṣẹlẹ̀ sọlá sọlá tó sọ wípé a kọ fún ẹrú lórí ọwọ́ rọpò yẹdẹ ọwọ́ mi tó gbé lọ sókè báyìí nínú ẹ̀kọ́ kan tó wá ti pé a kọ iṣẹ́ rí mẹ́wàá fún ìka kọ̀ọ̀kan ládàá kọ̀ọ̀kan. ìdúró òpó ni àníyàn òpó ni tọ̀pẹ́ọ́tì lè hàn án òpó ni súnà àbí ọ̀ràn yẹn ti àníyàn inú ni kó wà èyí ti ń ká sọ lẹ́nu èyí ti fẹ́ àkókò ìnáwó ètò rárá inú la a ti mà pé ìrùn là ń bọ̀ wá kí ń gbà dìde ńlé tá a ṣàlùwà látà ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ìgbà tá a dúró wọ́n fẹ́ kí apá ọkàn pọ̀ sójú kan pé àfẹ́ kí n báyìí. Fati àkìkí fani tó máa ka òpó ni kí ni ìdí tá a sọ pé fani tó máa ka ẹlòmíì lè jẹ́ pé ọ̀sẹ̀ gbà fúlámù mo ti gbà fúlámù ọ̀ràn àyàn lè ó kí o. àsìkò oorun yẹn ò tí ì kọjá but wọ́n ti kí lọ́rùn wọ́n ti kí ní jàmá ọgbọ́dọ̀ tún tọrọ yàn wà nílé lórí lẹ́yìn ìgbà tó bá wẹ̀ kò wá mọ pátíà eléyìí ni tasbih ó lè ṣe la subhanallah ó ọgbọdọ mọrọ a gbọ́dọ̀ ni fatia á kì í lọ́kọ̀ọ̀kan yẹn ni bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú a'udhu billahi minash shaitani ni tí ẹ ti fẹ́ ka ẹ̀sáàdì òun ọlọ́run ọba nínú ṣẹ̀fọ́n ọba tí kò níbi ètí àṣẹfọ́n. a gbọ́dọ̀ ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú kọ ọba rẹ̀dà bisimilayi rahman rahim but méjèèjì yẹn sínú ni fún òun kì í sókè kì í ṣe síta nínú àkè أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه tàbí أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عاش ṣe sí but fatiha gàgàgà a kò fìkà alhamdulillahi rabbil alamin الرحمن الرحيم ملك يوم الدين tàbí máàlìkì yawmi ddin ìkẹyìn mẹ́tẹ̀ẹ̀tì iyyaka na'budu wa iyyaka nasta'in kì í ṣe iyyaka iyyaka ìrẹ nìkan là ń sìn ọ̀dọ̀ ọ̀rẹ́ nìkan là ń dẹ̀ tí ń wáyàn lọ́wọ́ ṣùgbọ́n tá a bá ní iyyaka tó túmọ̀ sí pé ìyákàlá ẹgbẹ́ ṣírkù ṣùgbọ́n ìyáka dájúdájú ìrẹ́ nìkan là ń sìn nàbúdò wọ ìyáka nẹsẹ̀rí ọ̀dọ̀ rẹ̀ nìkan là ń wára lọ́wọ́ aṣàlàyé síwájú abájú mú gbólóhùn mẹ́ta àkọ́kọ́ ọba pé ẹrú mi ń yẹ̀yẹ̀ ń sàtọ̀mọ́ fún un. alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin ah, ẹrú mi ó ń sàmì. إياك نعبد وإياك نستعين ẹrú mi ń bá mi múlẹ̀ ròyìn kan bá múlẹ̀ كلو عفو اهدنا الصراط المستقيم تواسيونا ونا توتو ايو نيبي ما جاشينا انا ولوتو صراط الذين انعمت عليهم ونا وانتو اوكي اوان ولوكي àwọn ànábì ọlọ́run ọba àwọn sìdìkò àwọn tí wọ́n mú ọba adẹ́dà lódodo tí wọ́n dẹ̀ dúró pẹ̀lú rẹ̀ wọ̀ṣọ́dá àwọn tí wọ́n jagun tí wọ́n dẹ̀ ta sójú ọ̀nà ọlọ́run tọba adẹ́dà yìn wọ́n wípé látàsọ̀bẹ̀lẹ̀ lẹ́dínà kó ti lò fi sabilillahi amwat ẹ má rò pé wọ́n jáde láyé wọ́n jáde láyé bẹ́ẹ̀ ẹ̀yìndẹ́ rọ́bì ní yorùbá wọ́n bẹ níbi tí ọba adẹ́dà ti ń pèsè fún wọn. tí wọ́n máa jẹ̀ràn pé nǹkan àwọn tó padà wá rí káwọn tó jáde láyé káwọn tó kú sójú ọ̀nà ọ̀bà káwọn tó padà wá káwọn tó jáde ojú ọ̀nà àwọn wọ̀nyẹn ìyẹn ní wípé àwọn tọ́ba adẹ́dà fẹ́ràn wọ́n sọ ọ́ àwọn ọ̀nà tí àwọn tá a fẹ́ nígbèsè ayé wa o ojú ọ̀nà tá a fẹ́ kọ́ fẹsẹ̀ wa lẹ́nu ìwọba adẹ́dà kì wá sẹ́yìn nìkan ghayril maghdubi alayhi kìí sọ̀nà àwọn tí ó bínú sí àwọn olóbínú sí àwọn Jews àwọn Yahudi kennedy wọ́n mọ̀ òdodo wọn ò tẹ̀lé kí là ń sọ ń bẹ̀ wọ́n ọba adẹ́dà tàbá ti ródòdó yá lè tẹ̀lé o mọ́ sí wá láwọn tí wọ́n ó mọ̀ òdodo tí wọ́n ní tẹ̀lé kí lòdodo ọba adẹ́dà sọ báyìí òjíṣẹ́ lọ́sọ̀lá sọ́lám sàlàyé rẹ̀ báyìí àwọn sàádé mú lò báyìí ìyẹn lòdodo bó ṣe lè kó kóró tó èyàn ti tẹ́rìmà torí àlùmọ́sùlùmí ẹ̀dá ń pè ní mùsùlùmí ẹni tó juwọ́ jùsẹ̀ kó fún ọlọ́run ọba bó ṣe lè wù kókòrò tó. wọ́n dọ̀ọ̀lì má ṣe wá sójú ọ̀nà àwọn tí wọ́n ti ṣìnà àwọn wo ni wọ́n ṣìnà àwọn tí wọ́n nígbìyànjú tí wọn ò ṣùgbọ́n ìyànjú wọn ò sí lórí òdodo àwọn wo àwọn Christians ń gbìyànjú bá ń gbìyànjú ṣùgbọ́n kò sí lórí òdodo àwọn wo ni wọ́n jọ wọ́n àwọn ẹni bí dáa lọ́ba adẹ́dà ó sọ pé òjìṣẹ́ náà sàn fúlàn kìlọ̀ rẹ̀ ó ní mọ́ni amílà amẹ́lẹ́ ẹni tó bá ti fẹ́ kan bí sàn ṣe lè wù kó kéré tó tàbí kó pọ̀ tó kó bàbàrà tó lẹ́sà àlẹ́ yìí ṣé ìsàwálà pàmàṣẹ pé kó ṣe bẹ́ẹ̀ tọ́wọ́ àrọ́jù àádáàlú láyà kọ́lọ́wọ́n mọ́dà fẹ́ wà lọ́wọ́ láyà tó fi jẹ́ pé èèyàn bóòlù iṣẹ́ náà sàtọ́là ti ṣe kí ni ọ̀rọ̀ àwọn sàádó lórí rẹ̀ ọ̀rá yẹn. kùránì òsè dákú pé ẹ mo lè kalábáwá nítorí náà jẹ́ mú bọ́ bá ṣe wù mí rárá. bóòlù òjíṣẹ́ náà sọ́nà ṣe sọ́nà ló fi sọ yí pé òtítù Qur'an wà mithluhu ma'ahu wọ́n fún mi ní Qur'an wọ́n tún fún mi ní nǹkan ní ibi rẹ̀ pẹ̀lú rẹ̀ nǹkan ní ibi rẹ̀ pẹ̀lú rẹ̀ ní mò ń fi ń kí. ló fi ṣèkìlọ̀ wípé ìgbà ń bọ̀ àwọn kan sọ pé rárá tí máa ń bẹnu Qur'an nìkan jù. wọ́n ní wọ́n kóòtù Quran kọ́ ọmọ kóòtù hadith kọ́ wà lórí ìṣìnà torí pé kí ni kò bá bí àwọn ẹni àkọ́kọ́ bí wọ́n ṣe tú kò bá mú lọ́ba yóò ṣàkóso ma تبينت إسلام الهدى واتبع غير السبيل المؤمنين ẹni tí ó ń yapa sí ojú ọ̀nà òjíṣẹ́ láti làárọ̀ sọ́là lẹ́yìn ìgbà tó dòdó ti fojú hàn tó yapa sí látara wípé òun wá bí àwọn olùgbàgbọ́ òdodo a ní àkọ́kọ́ ṣe ṣe. wọ́wọ́lì ma tẹwọ́là àádàdà tó ń wà gbogbo tí bá jẹ good intention rẹ̀ ọba adẹ́dà ní wọ́n ní sílí jahannam àwà tí kò gúnlẹ̀ sínú náà jahannama lòjíṣẹ́ lára àtọ́lá fi ń ṣe kìlọ̀ ó ní khairu alqarnu alladhi bu'ithtu fi ìgbà tó dáa jù láyé ìgbà tí wọ́n rán mi tí mo wà nù rẹ̀ ni ó ní tó máa lérí yẹ yẹlú náà lẹ́yìn yẹn àti tó tún tẹ̀lé àti tó tún tẹ̀lé àti tó tún tẹ̀lé lọ́ba dákẹ́. ọ̀rá yẹn àgbọ́dọ̀ mọ̀ ní. àdọ́lù àwọn tí wọ́n ṣìnà pẹ̀lú àwọn tí wọ́n mọ̀ dúdú tí wọ́n wá ń ṣiṣẹ́ wọ́n gbìyànjú lórí irọ́ àwọn nàṣọ́rọ́ má ṣe tiwa bẹ́ẹ̀ wò àwa ti àmì nínú wípé kọ́ba adẹ́dà ó fọwọ́ sí i. tọ́ba ti jẹ́ àwọn ọ̀ràn yẹn tá à ń kí pẹ̀lú jamaa ìmáàmù ó ṣe àmì táwọn jamaa náà ṣe àmì lẹ́yìn rẹ̀ àwọn màláìkà àmì wọn papọ̀ gbogbo tí wọ́n ń fẹ́ ọba adẹ́dà yóò fún wọn yóò dẹ̀ sàmójúkúrò àtúnṣe tó ń ṣẹlẹ̀ sọ àtúnṣe àbọ̀. òpó ni tí à ń bá ń kírun lẹ́yìn ìmáàmù tí ìmáàmù bá ń ké sókè tó jẹ́ pé ìmáàmù ni tó jẹ́ pé tó bá ti ṣe ara mi tán yóò dúró díẹ̀ láti sinmi ìdúró òsinmi ẹ̀ wá tó fún wa a lè ka fátíà ń bẹ̀ ká mú wọ́n fátíà wa tí ò bá tó ka fátíà tí ìmáàmù ti gbé tàbí àwà lẹ́yìn ìmáàmù a jìnà sí sáfù wájú àgbọ́n tí ìmáàmù ń kà àwa náà wọ́n máa kà. ilé pàtàkì tàbí abá ìmáàmù lórí rùkú àní sọ pé àṣetẹ̀gbẹ́ tó lè hàn mọ́ tiwa a sáré kàfà tíà káfí sáré báyà lórí rùkú ńlá òpó ní pátí àtìkà ẹni tí ìṣe pé excuses tó níní ó kàn ṣe tẹ̀gbẹ́ tó lè ṣọ̀rọ̀ ó mú súra wá kò ka fatia rákà yẹn kò valid tó bá kí gbogbo òun bẹ́ẹ̀ irun yẹn ò exist kò níhùn. kódà ó ti lọ rùkú ìgbà yẹn ló wá rántí pé ohun ọmọ kan fátíà nínú rákà tóun lọ rùkú rẹ̀ yìí yọ padà sóòrò. So torí rùkú tẹ̀ tí ìṣẹ̀lẹ̀ kí lọ́fà kátò léra wọn òpó òun ni a ṣe ṣe tẹ̀sí ẹbí lè ran kàtó kafátíà a kafátíà tó tún lọ rùkú kò mú wá bẹ́ẹ̀ lọ kafátíà tàbí ó ti wà á sùjádà ó wá rántí pé a òun ọ̀mọ̀ sí ìlọ rùkú kí ni rùkú òpó ni sùjádà náà òpó ni ṣùgbọ́n wọn ara òpó òun ni tí ni ó ṣe yóò dìde láti sùjádà wọn padà wá sí rùkú pé kejì lọ rántí rákà ẹ̀kejì yẹn ní ọ̀wà dúó nídúó rákà àkọ́kọ́ báyìí fàáhẹ́m sáàtẹ̀lé náà ó kàfá sí àtà òjíṣẹ́ lọ́sọ̀rọ̀sọ́là ní kọ́ wá kàńtọ́ bá rọ̀ ọ́ lọ́rùn lẹ́yìn fatia ó ń sọ fún ẹni tó sì rún kí tó ń òjíṣẹ́ lọ́sọ̀rọ̀sọ́là mú kọ̀rẹ́tì wá kàntọ́rọ̀ ẹ̀ lọ́rùn lẹ́yìn fatia ó lè jẹ́ àyà kan bọ́ ọ bá ti kà sí bẹ́ẹ̀ ló ti gba ládàá torí pé kí ni harafi kan ládàá mẹ́wàá ni òjíṣẹ́ náà sára tó náà ní mi sọ wípé alif láàmìmú ládàá kan o ó ní alifu ládàá kan ládàá mẹ́wàá láàmú ládá mẹ́wàá mímú ládá mẹ́wàá fẹ́ràn fẹ́rẹ̀ ti kú. kọ́ọ̀ka èyí tó bá rọ̀ ẹ́ lọ́rùn. wá ṣe léyìí tán Allahu akbar ọ̀nà sí rúkú sáré báyìí. fi di orúnkún mú ibo láàmà wò ibi tá a fi sùjádà sí ẹ̀ náà láàmà wò bó láti ṣe orí wa ò gbọdọ̀ gbé sókè jù ẹ̀yìn wa lọ principle rẹ̀ nù method rẹ̀ nù tá rí ṣe nítorí náà tọ́ ọ bá fẹ̀yìn gangan báyìí kí ló ṣẹlẹ̀ orí ti gbé sókè jù ẹ̀yìn lọ ò nírùkú ẹjọ́ nírùkú nǹkan fúnilá ọ̀nà ọ̀kẹ́ ó ń wo ibi tó ṣe sùjádà sí ọwọ́ abẹ́ǹdì dáadáa báyìí pẹ̀lẹ́kùtù nínú òpó ni. láti jẹ́ kí pẹ̀lẹ́kùtù yẹn ó ṣẹlẹ̀ ìtìmọ̀yìn náà súnà tí ó wà bẹ̀rẹ̀ ní pé alàlẹ̀ àkàlù subhana rabbiyal azim at least ọmọ ẹ̀yọ̀ kan wá tó bá yẹ pé ìmọ̀ọ́mọ̀ ni yóò mú mẹ́ta wá torí kí yóò fi ṣe kí ni àwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn káwọn náà fi rí at ẹ̀yọ̀ kan ṣe a rí i pé ọ̀ranyàn àti súnà wọ́n ṣe kí ni wọ́n ń kúnra wọn lọ́wọ́ ni kíṣẹ́ yìí ó lè bá ṣe kí ni bàkan lọ́sìn ó lè bà kúnra. a máa wo ibi tí a forí kàn orí wa ò gbọ́dọ̀ gbé lókè ju ẹ̀yìn wa lọ. alàlàkan subhana rabbi al-azim wa bihamdihi. ìgbẹ́ta bá mú àwọn àríkáàrí lókù náà wà fáásán kódà jù bí kí ni alámọ́lá kọ̀rọ̀kátù wà bí ká amántù wà lákàtìlámtù kọ́ṣí alákàtàmù yẹwà basari wà mọ́kì wà ìrọ̀nù wà màsàkà lẹ́dì àlẹ́yẹ kọ́dàlẹ́ ìwọ láwọn ọba ni mo gbàgbọ́ ìwọ ni mo dúró jù sọ fún etí mi wọ́n ń tẹríba fún ọ àtòrí mi àtọpọlọ mi àti gbogbo tí mo gbé tí mo fi dúró tí rùkú bí mo ṣe wáyé. àwọn àkáàrí rẹ̀ pọ̀. but alàlà àkáàrí subahana rabbi ala azim subhana rabbi al-azim wa bihamdihi ọ̀rọ̀tír lé ìlú làwọn afáàfin sọ pé a lè ṣàdúwà nínú òrùkù torí gbogbo ń tọ́ bá ti lẹ́sìn tọ́lá wọn bá forí jìn ọ́ kí láǹfààní ẹ̀sìn tó ṣe ọ̀rọ̀tír lé kéwì kéke ṣàdúwà johan. nínú rẹ̀ náà máa ń ṣe aláwọ̀ yẹn àwọn olùdókòwò dákẹ́ sọ́ọ̀tì ìwọ náà mo sáàdì yọnú rẹ̀ kúrò nínú ìbínú rẹ̀ wọ́n bí máa fẹ́tí kan nínú ọkọ̀ bẹ́tì mo ìmójú kúrò rẹ kúrò nínú ìbínú rẹ wọ́n bí kàmíkà mo nínú wọ́n bá láàrú sí sara àlè à ní ìmọ̀ ní ìsìn ìmọ̀ bó ṣe àǹtí

tó máa ṣe báà ló fi jẹ́ wípé nínú ẹgbà wa wọ́n ní ìdúró òjíṣẹ́ lásìlá àràsọ́là àti rùkú rẹ̀ sílá àràsọ́là ọmọ ń dọ́gba torí tó bá lọ sí rùkú báwọn àwọn ó ti gbàgbé ni wípé a máa dìde àwọn máa ń pẹ́ lórí rùkú. rùkú rùkú nù òpó ni tí ò bá sínú wàhálà ti bá wọn pẹ̀lẹ́kùtù nínú rẹ̀ òpó ni rìtìdáàd káṣe bó ṣe káṣe òpó ni súnà wo lọ́wọ́ á ràn wá lọ́wọ́ lórí rẹ̀ àwọn àfikáàrù tá a ṣe òkúta òkúta àbá ṣàfikáàrù bó ṣe ká a lè ṣe balance with ease a ti pẹ̀lú pẹ̀lẹ́kùtù yóò dẹ̀ ṣe kí ni yóò mọ̀ dáadáa bá ń bá ti ń wo ibi tó yẹ kí a ti sùjádà ní lórí orí wa ò ní gbé sókè ju ẹ̀yìn wa lọ. ìdìde kúrò ní orí ìrùkú òpó ni bó ní ṣe máa ń kí ní máa ń sọ torí kò sórí kékan tó lọ tàbí tó ti dìde tí ò ní àkàrà. سنة ذي عاش الشيء سمع الله من حمده إما إماتكم ألام ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه من السماوات ومن الأرض ومن ما بينهما ومن ما شئت من شيء بعد هذا الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد kò sí bá ní bọ̀ sípò bá dìde lórí òkú kí ló tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tó sì rún kí òun bó ṣe ṣe kí ló ṣe ó lọ sí rùkù ọfọwọ́ pẹ̀ ni ọfọwọ́ pẹ̀ lọ ni kò dúró déédéé lórí rùkù kò ṣe dáadáa kò farabalẹ̀ ó tún wá dìde kò dìde tán ó kàn rọ́ọ̀ṣì lọ sí sùjára bẹ́ẹ̀ ni òjíṣẹ́ náà sọ́nà ń bẹ́ẹ̀ wò ló fi jẹ́ pé ń gbòòkì tán òjíṣẹ́ náà sọ́nà sọ pé lọ́tún rẹ̀ kí o mìíràn nítorí náà kádìde lórí ìrùkú padà kí gbogbo ẹ̀ bọ̀ sípò òpó òrun ni tọ́jẹ́ wípé ẹni tí ó bá ṣe kò ní rákà ọ̀ rákà ẹ̀ ti rẹ̀ ni. tó ti kọ́kọ́ ti bẹ̀rẹ̀ wọ́n lè sọ kọ̀ yìí mà kí òun ló kí èbà ní iṣu wọ́n ilẹ̀ tẹ̀ sẹ́dẹ̀ tó o bá lè kí lóòrùn torí wípé ó rẹ̀ ọ́ rí kó rẹ̀yàn àdámẹ́ ẹ̀dá ni wọ́n mi jíṣẹ́ lọ́sọ̀ àṣọ́lá ó kírun ní kéde níjókòó ìgbà tó kírun níjókòó àwọn ẹ̀ sàárẹ̀ ọ̀rọ̀ àánú wọ́n dúró lẹ́yìn rẹ̀ ọ sọ wọ́n sí wọn wípé ẹ̀yin náà kí ní jòkó. ó ní tó bá ti rẹ ìmáàmù tí ìmáàmù ń kí ní jòkó ẹ̀yin náà kí ní jòkó. torí pé ìmáàmù là á tẹ̀lé ṣùgbọ́n tó bá jẹ́ pé ní tó ṣe ìmáàmù orí ìrún ló ti kọ́kọ́ ló ti wá bá àǹtí ń bá a bọ̀ lóòrò orí ìrún ní nǹkan ẹ̀ ti bá ibẹ̀ ni àlàyé ti wá lórí rẹ̀ yìí pé báwọn a máa kí ní òòrò báwa ṣe kí wọ́n máa kí ní jòkó ṣùgbọ́n ìmáàmù ọ̀rẹ́ kò lè dúró kí ọwá kí ní ìjòkó àwọn náà kì í jòkó ọ̀kan ọ̀pá kárẹ́ gbogbo ẹ gbọ́dọ̀ bò kó padà sami Allahu liman hamid kó fi jẹ́ yí pé èyí ti ìdúró déédé rẹ̀ yẹn àdẹ̀kánjú àtẹ̀lé súnà súnà wo ni súnà pé a mú àwọn àdìkáàrì yẹn wá sami Allahu hamida sáàmbá tẹ̀ ń bá a bọ̀ látòrí ìdìde gba wá dìde tán rabbana wa lakal hamd hamdan kathiran tayyiban mubarakan gbà tí wọ́n sọ òjíṣẹ́ lọ́sọ̀lá ní àwọn màláìka ń dùn ún láti kọ ládàá gbólóhùn yẹn á di padà ìdúró padà yẹn òpó òun Allahu akbar ibi táwọn fi sùjádà sí náà là ń wò lọ sí sùjádà. Si àwọn ní òkùnkọ́ lọ kórunkún méjèèjì tó tẹ̀lé eyín ilẹ̀ rí tó rin ilẹ̀ wálé lórí ọ̀rọ̀ pọ̀ lórí pé ṣé orúnkún ní òkùnkọ́ lọ tàbí ọwọ́ shekin islam ibn taymi arhimullah mutawasani èké ìta àbá ṣe nínú méjèèjì ṣùgbọ́n èyí tẹ́ẹ̀dì fẹsẹ̀ rinlẹ̀ lé lórí kíni kánà ìdá sájẹ́dá bádà àbíyàdé yìí tó jẹ́ ìṣesí kánà mọ̀tà áwùdàn ìdáyìí tó jẹ́ fèsì rẹ̀ tá a màmá òun ni pé tí ó bá lọ sí sùjádà ọwọ́ ni kọ́kọ́ máa mú lọ lẹ̀ ọwọ́ ni wọ́n pa mí láṣẹ tá ń pa láṣẹ Allah subhanahu wa ta'ala wípé kí n sùjádà pẹ̀lú bí méje nígbà tí ó sọ̀rọ̀ di àkọ́kọ́ ó ní orí wàhálà ábí ní balára ti nílé sallallahu alaihi wa alihi wasallam ó ní wọ́n ní kí n forí àkọ́kọ́ ó ní orí ṣùgbọ́n bí tọ́pọ̀ ọkùn ìmú kí ni sọ fún àwọn torí rẹ̀ bá balẹ̀ imú rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ tọ́ ọ bá fi orí jólẹ̀ tí mú rẹ̀ ṣe sùjádà ò ní òpònù ẹni tí ò lópònù sóníọ̀m agbọ́dọ̀sọ̀ ilé ó ní ọwọ́ méjèèjì a ṣe bá yọ́pọ̀ ìsìnkìlá ó ní orúnkún méjèèjì ó di márùn ó ní àtàǹpàkò méjèèjì ó di mélòó ó di méjì méjèèjì ti pé torí pé tí ó bá wá lọ sí sùjádà bẹ́ẹ̀ kì í pa àtíyá pọ̀ mọ́ ẹ̀gbẹ́ tàbí kọ́ pamọ́ kùn ẹ̀ẹ̀ tó bá lọ báwọn yóò ṣí abíyá àpọ́nlé rẹ̀ débi pé wọ́n máa rí funfun funfun abíyá rẹ̀ ikùn kò ní sùn lérí itan yóò fún ní àláwà lọ́pọ̀ orúnkún méjèèjì pọ̀ yóò wá pa àtàn ẹsẹ̀ méjèèjì pọ̀ kárí yàrá sókàdá méjì ẹsẹ̀ méjèèjì yóò pa àwọn pọ̀ báyìí yóò àtẹ́sì kíbla. alẹ́lẹ́ àkọlù kó mọ̀ bà dí wípé à ń ṣe kókóókó sẹ́mọ̀ lẹni tí ó pìmù yẹn ṣe tó lára àṣálà ń fi oní òní ìrùn aṣàbùkárì aṣe súnẹ̀ súnẹ̀ òní ẹ subhana rabbi alaala àtúnṣe ẹ̀kọ́ mẹ́ta márùn tàbí méje tàbí tó bá yẹ pé ìmọ̀mù ní alẹ́làkàlù kó ṣe mẹ́ta tó wá ṣe nìkan àsìkò tá a súnmọ́ bá adẹ́dájú nìyẹn o ẹkún fún àdúà ṣíṣe nínú rẹ̀ torí gbogbo àdúà tẹ́ bá ṣe nínú rẹ̀ mátímátí ọlọ́run ọba ọgbà wọ́n lọ́mọ tó ti ń kó bọ̀ ah bọ̀bá rẹ̀ mo tún ti dé o tó o bá gbọ́ lárúbáwá ń tó dáa jù ní kó sọ lárúbáwá ọ̀ excuse láti má sọ lárúbáwá tó o bá gbọ́ lárúbáwá but ọmọ àgáà tó bá àdúrà tó ń fẹ́ mu lámà rahamni alámà fírni alámà rùzúkúni alámà àdíní tàbí pé ó kó àwọn nǹkan tó pọ̀ sí tọmitọ́nà wọn bá dẹ́dà bọ́yá nǹkan kan lọ fẹ́ ìtọ́sọ́nà lórí rẹ̀ bọ́yá nǹkan fẹ́ dápá ó ní ọ́nà ah, àdáwọ̀mọ̀rù zukuni àdáwọ̀mọ̀rù zukuni àdáwọ̀mọ̀rù zukuni wọ́n lọ́wọ́ bá rọ̀mí lọ́rọ̀ rọ̀mí lọ́rọ̀ rọ̀mí lọ́rọ̀ tàbí àwọn lọ fẹ́ sí ọmọ la fẹ́ tọrọ ọgbẹ̀ni abúlànà nínú àfọ́jì náà tó yẹ kíra kọ́lọ́ta iná jẹ́ nínú sùjádà àní fi falẹ̀ ṣùgbọ́n tó yẹ pé ìrun táǹkì jàmáà ni tí màmá bá ti gbérí àwa náà gbè ní tó bá ti gbérí àwa náà gbè ní torí pé kí ni alìmáàmù dọ̀mínú ìmáàmù òǹlẹ̀ tí ó ń fà wá bọ́ bá ṣe a ṣe bó bá ti ṣe tán làwọn náà ó ṣe òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam àwọn sàádé rọ̀dí ara nù wọ́n ní tó bá lọ sí sùjádà àwọn ò ní kú lórí ìrùkú dídìde táwọn dìde lórí ìrùkú yẹn ó dìgbà táwọn bá táwọn rí tó fi orí àpọ́nlé rẹ̀ kalẹ̀ káwọn tó kú káwọn náà ṣe tó lọ sí sùjádà kí ẹ ṣe pé àwọn ọmọ bá compete wọ́n lọ sùjádà àwọn náà ń bá lọ sùjádà lá wọ́n dùó tí a bá ti dìde lórí ìrùkú wọ́n dùó wọ́n ṣàkáàrí ẹ̀ wọ́n wà máa wò ibi táwọn ti sùjádà sí wọ́n wá lọ sùjádà wọ́n bá ṣe lọ sùjádà báyìí tẹ́rí bó ti forí kalẹ̀ ìgbà yẹn làwọn náà sẹ̀ tó kù ní òwò dídìde lórí ìrùkú yẹn eléyìí pàtàkì eléyìí pàtàkì kí ẹ lè gba àgbàlá da jàmáà èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ìmáàmù ń ṣe tí ó yẹ kó ṣe nínú àwọn oríkèríkè ìrun tán kéèyàn tó ṣe é dídìde lórí ìjádá òpó ni sùjádá òpó ni dídìde lórí rẹ̀ òpó ni dídìde yẹn ìjókòó yẹn pẹ̀lú pẹ̀lẹ́kùtù yẹn òpó ni iná ní àkáàrù fi wá mẹ́rin náà aláwọ̀mọ̀ sórí mínímọ́mù àkáàrì ìjókòó kéèyàn tó lọ sí sùjálẹ̀ ẹlẹ́kejì nù aláwọ̀mọ̀ sórí gbogbo olófikún aláwọ̀mọ̀ sórí wàlhámi wàdíni wàáfíni wàzúkúni wàjúkúni èwo ló fẹ́ yọ ọ́ lẹ́nu méjèèjì. forí jìnì kẹ́ni tọ́mi sọ́nà rọ̀ mí lọ́rọ̀ bá ń tún mi ṣe gbé ga márẹ̀ mi ńlẹ̀ èwo ló ṣe yọ ọ́lẹ̀ ńbẹ̀ ló fi jẹ́ pé ìrún bí ìgbè èèyàn ń bọ́ bá dẹ́dà èèyàn máa going to communion with him. èyàn fi gbogbo ayé sẹ́yìn bí ti hajj yẹn tá a fi gbogbo ayé sẹ́yìn dágbọ́ òkè àfẹ́ lọ fèsì ìjọba adẹ́là báyìí bí òun náà ṣe jẹ́ ni jókòó káàdìdè jókòó òjíṣẹ́ lára àtàlà àti sọ pé yá máa ṣẹ́rẹ̀ mùsùlùmí ẹ̀yin mùsùlùmí ò ọba adẹ́dà ò ní gba ìrún ẹni tọ́jẹ́ pé ń gbòó lọ sí rùkú ó sẹ́yìn gangan kò rùkú déédéé ó dìde lórí rùkú ẹ̀yìn rẹ̀ ò straight kọ́ padà sípò padà ó lọ sí sùjádà náà bẹ́ẹ̀ ó tún wá dìde lórí sùjádà ẹ̀yìn rẹ̀ ò ọba adẹ́dá ò o ta ló ní kọ́ sọ fún ààrẹ ló ní sọ fún irun tó bá ní irú àpèjúwe báwọn òun ò ní gbà o. ló fi ń sọ fún ẹni tó sèrún kí ẹ̀ wípé wá ó ní òun lè tún rẹ̀ kí bàtọ́ wá ṣe báyìí tán ó ní wá ṣe bí mo ṣe sọ fún ọ yìí ní gbogbo rákàrùn rẹ̀ tó bá jẹ́ pé ìrun oníraka méjì ni bí ìrun òní ẹ̀ ìran àṣùbá tàbí rákà àtàlfàjìrì tàbí ẹni rákà méjì tí ń fẹ́ yàn tẹ̀ṣẹ́wùdù gbẹ̀yìn òpó yìí torí pé kí ni Ibn Mas'ud radiyallahu anhu tó ó ní kó tó di wípé wọ́n ṣe tẹ̀ṣẹ́ òdù gbẹ̀yìn ní ọ̀ràn àyàn lé wa lórí. Asàlámù alọ́wọ́ làwọn máa ń sọ wà láì bá dì. A máa sọ pé tọ̀, à ń kí ọba adẹ́dà o, sàlámù o, àtàwọn ẹrú rẹ̀ náà ó ní ní wọ́n wá ṣe tẹ̀ṣẹ́ òdù ní ọ̀ràn àyàn lé wa lórí pé rárá bá sì máa ṣe kọ̀ọ̀kan àtàhíyàtú wàsọ̀làwàtú wàtọ̀yìbàtú lèlá asàlámù aláìlẹ́bí. gẹ́gẹ́ bá a ṣe sọ sẹ́yìn ọmọ ọ̀rọ̀bọ̀n Khattab àdìsọ ọ̀rọ̀ tó sọ̀hí ìwásọ́dọ̀ rẹ̀ ó ń kọ́ àwọn fàábẹ́ ní tẹ̀ṣẹ́wùdù kan lórí mímbàrí òjíṣẹ́ lọ́sọ̀làṣọ́là kí ni tẹ̀ṣẹ́wùdù àtàhíyàtú at-tayyibatu salawatu lillah assalamu ala nabi wa alayhi wa ala ibadi sàṣọ. ibi tí imaamu malik ṣe múnu rahimahullah mutawasa imaamu dáhùn tẹ̀lé ló fi jẹ́ pé èèyàn ló ṣe kí ni ló pọ́pùlà jù èyí pé kò nídìí kò ní eh, bẹ́ẹ̀rì tó ní náà nìyẹn ṣé ọpọlọ ni umaru bí sọ àbàdà mọ̀kúùfù ní lóòótọ́ wà láti ní ọmọ ní mọ̀kúrò tó di ẹwà ìlúsì ṣàídà ká ṣe yẹn tàbí ká ṣe lé bó ṣe jẹ́ pé tó bá ti ṣe tẹ̀gbé ó ti lè hàn ọmọ ọmọ ọmọ náà kọta bí ó ti ṣùgbọ́n arákà láàmú àbí àmì kàtà bá arákà yìí kò yéé ṣe kan náà ni pẹ̀lú èyí tá ti sọ fún wa wípé tá bá ti ṣe Allahu Akbar kó tó dẹ̀ ti sọ pé a ṣe أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمد ونفخ ونفخ بسم الله الرحمن الرحيم قلت لي باتي أراك فاتية هذا شيء وجاءت وجيها للذي فصل السماوات والأرض حنيفا مسلما وما أنا من المشركين aláwọ̀ báyìí báyìí wọ̀ báyìí náà kọ̀tọ̀ rẹ̀ kọ́mà inú gùn bákan ètí ọlọ́run ti simplify rẹ̀ fún wa subhanaka allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruk ramakomu ló fi jẹ́ pé yìí kọ́ mọ̀ wà fún eléyìí ní wákà tó bá wá jẹ́ pé ìrun tí ó ní tẹ̀ṣẹ́ùdù méjì ni bí ìrun mọ́sórí ìrun zoho asri ìṣá tàbí afẹ́ kí ìrun náfúlà a ní choice ìṣẹ́ ń kí bẹ́ẹ̀ ó lè kì ní rákàrà méjì kan sálámà ó dẹ̀ kí ní rákà mẹ́rin kó kí bí a ń kí zúrù yẹn wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ok ìjókòó ìgbẹ̀yìn tẹ̀ṣẹ́ùdù gbẹ̀yìn tẹ̀wọ́rúká ní máa jó èyí ò ní wípé yóò fi apárádì tàlàáfíà yóò fi jókòó yóò mú ẹsẹ̀ yóò ti bọ́ ọ̀dọ́ ara wọn báyìí. ẹsẹ̀ ọ̀tún yóò jẹ́ ọ̀gá sókè nígbà míì ó tún lè ṣe bá ní ìlà yóò fara ṣà ẹsẹ̀ ọ̀tún ó lè ṣe báyìí tàbí kó ṣe báyìí èké ìdábà sí ń bẹ̀. ìjókòó àárín ó lè ṣe bá ṣe máa ṣe nọ́mà wa yẹn ẹ̀yìn bá ń ti ṣe báyìí bá ṣe mú wá ní láti tàbí kó ṣe ìkà ọmọ ṣe báyìí lẹ́kọ̀ọ̀kan bó ṣe wà ní sọ́yí mùsùlùm tó ń bá wọn ṣe tẹ̀ṣẹ́ òkú nígbà tá wò ìjọba ṣùjọba ṣùgbọ́n tó ń bá ń ṣe tashahud kìí ṣe ibi tí ó sì yára sí ní máa ń wò bákan méjì ni ìmọ̀ kó fọ́ọ̀mù ring pẹ̀lú àtàǹpàkò àti ìka tààrin báyìí tàbí kọ́ka amára báyìí sáyidà báyìí tàbí báyìí ṣùgbọ́n yóò na ìka ìtọ́kasí yóò na síwájú báyìí ìka àtọ́kasí yẹn ni wá máa ń wò láti ìgbà tó bá ti bẹ̀rẹ̀ tẹ̀ṣẹ́wùd ní tí máa ṣe bẹ́ẹ̀ kìí ṣe pé ńgbà tó bá wá fi àṣàrà láìra ìlànà lọ́sẹ̀ tó wá nà rárá bó bá ti fẹ́ bẹ̀rẹ̀ tẹ̀ṣẹ́wùd báyìí ni ó ti nà bẹ́ẹ̀ wọ́n wà rọra máa mì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó ní mímí díẹ̀ díẹ̀ láyé ashaddu ala shaytan min al-hadid ó lè máa ṣètánì gan ju wípé ká kó irin ìbò lọ. ọ̀nà síwájú ọmọ ṣe àtàhìyà àti sọ́lọ́wọ́ àti pọ́yìbá àtò لله السلام على النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وهو ونيل قطر ككا kéènì lẹ́yìn ìgbà tá a ti sàṣìláàtù fún báyìí náà aláàmú yín àwọn òbí kẹmí náà bá rìn náà wọlọ́wọ́n ọba mọ́sáàdì ọ̀wọ̀ kó nínú ìyá náà wọ́n àwọn òbí kẹmí náà bá rìn kọ́ wọ́n àwọn òbí kẹmí fitness mahia ọ̀nà mamad wọ́n àwọn òbí kẹmí fitness masi ìdájà aláàmú inshallah alkarim a sọ pé kí print it out kí wọ́n lèsẹ̀ atrai láti pin ọ̀dọ́ pictorial representation ìrún gan gẹ́gẹ́ bí ọmọ ìyá wa afa Dr. Bosmore bó ṣe ṣe bẹ́ẹ̀sì lórí tíra àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn atrai láti send print it out sheikh Muhammad nasiruddin al-Albani rahimahullah mutawasa abuna fillah sheikh Abdulaziz bin Baz rahimahullah والمدرس أصول الفريد نجم أسد النجم شيخ محمد صالح بن gbogbo wa in form of pictorial form tó o bá dúró lẹ́yìn ìgbà tó ṣàlọ́ tó o bá dúró báyìí ló sì bọ́bá ṣe gbogbo báyìí ló ṣe ṣe àkàr báyìí ló ṣe títí títí títí tó fi dé orí tẹ̀sílìm láti fi rọrùn bí pamphlet báyìí bọ́bá mú dání bọ́bá tẹ̀ wà nú mọ́tò kan bọ́n bá ń wò ó lè fi ṣe guide láti ṣe kíni láti tún ọ̀rọ̀ rẹ̀ ṣe kọba rẹ̀rà kọba sánlẹ̀sán àti gbogbo wa náà eh, kó gba ìrun wa lọ́wọ́ wa kọjá bá ń bi tó eléyìí ṣókí tá a ní a demonstrate ká tó wá sílẹ̀kùn ìbéèrè ilẹ̀ lórí ọ̀rọ̀ èèrùn kọba adẹ́dà kọmọ́dà àwọn àmọ́ aláyà kó jẹ́ àbá níbi tó lérè torí wípé ń tà ṣe é jù gbogbo bàláńsì nílò ọgọ́rọ̀ ilẹ̀ ń ti ṣe é jù tábàlagbà mí náà bá ti rùn nínú mọ́sílì tó bá ní ẹ̀rọ náà bọ̀ pé àá kí ló dé but sọ́rọ̀ òjíṣẹ́ lásà àṣọ́làmù nísìnyí ó lè lò ní ó kírun sixty good years ọlọ́run ọba ò ní gba ẹyọ kankan ṣoṣo lọ́wọ́ rẹ̀ ó ní kí ló fà á kò lọ rò kú dídé kò lọ sùn yàrá dídé bóòlù ọlọ́run ó ti gbà mú rẹ̀ kó bá rẹ̀ rà kó yà á yà bẹ́ẹ̀ ó ti jẹ́ pé tá a bá láwọn àgbàlagbà gan tá a rí wípé hasana pẹ̀lú hikma àti wà sí pẹ̀lẹ́kùtù á jọba kún lọ ọlọ́run bá fún ládàá ìgbẹ́ di kíbọ̀ láti gbà yìí ọlọ́run ní ìdàlú aláyà ẹ̀yin ah, ah, tẹ́ ń kíbọ̀ láti gbà yìí o but n tó jìṣẹ́ lásán àtúnlá ń sọ ni kó lè bá yín ládàá tó pọ̀ sí tẹ́tẹ́ máa ti fẹ́ lọ sí rùkú ibi tẹ́ fẹ́ sùjádà sí ni ẹ máa wò ẹ má wàá jẹ́ kó rí yín kó lo òkè ju ẹ̀yìn yín lọ ẹ tún demonstrate ẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ ọ̀rọ̀ ọ̀nù fáwọn àná àwọn àná dọ́gbọ́n akọ́kọ́kọ́kọ́ ẹ̀dẹ̀yìn náà lẹ́sọ fún apé kíkọ́ ni mímọ̀ kéèké ọ nínú gbogbo ẹ̀dẹ́ tí ń fẹ́ wà láti yọjọ́ yìí ó ti wọná àkọ́lùṣe ìjọba ọ̀gbẹ́ ẹ̀ èmi ò ní mu ṣé wọ́n lọ gbà á <coughs> gbà má dán wọ́n máa kí tiẹ̀ lọ kí náà máa kí tèmi ìdí ìfagídínú lòjíṣẹ́ lásánlá àsánlá lórí wọn bá ti pa láṣẹ ó ní bẹ̀rẹ̀ hikma wẹ̀lẹ̀mọ́ ìrẹ̀tẹ̀ hasan kò dẹ̀ sáànà bí ọlọ́run ọba kán tọ́nà ń sẹ́ tí ó sàlàlẹ̀ ilé ta ló burú jù náà rẹ̀ rọ́bù rọ́bù lọ́sọ̀ kálíkùkù àlàálà ó ti ẹ̀mọ̀ pé ẹni tó dá wa òkè lọ́wà tó lékè ọlá ó ní ọba tó lékè ọlá mu tí wọ́n ń sọ òun ni ẹ má sì ní sọ̀hánàlá síbẹ̀síbẹ̀ ìgbà tí ọba adẹ́dà ara odindi àlẹ́bí méjì sí kí lọ sọ fún wọn wọ̀kú lálẹ̀ wú tọ́wọ́lẹ́ńlẹ̀ yìí náà tẹ́ ẹ bá níwájú rẹ̀ o ọ̀rọ̀ pẹ̀lẹ́pùtù ni ẹ sọ o làálẹ̀wò yàtọ̀fẹ́kẹ̀rẹ̀ ọ̀yọ́ṣà bọ́yá yóò rántí yóò rántí bọ́rọ̀ ara rẹ̀ ṣe jẹ́ bẹ́lẹ̀ ìsáàrùn adáná ti ìbàṣẹ̀rọ̀ ọlọ́wọ́ ẹlọ́kọ̀ ọmọ àdìrà olúkálukú lọ́múríra rẹ̀ dá ibi tó kù kò sẹ́dá tí ọmọ pé òun ọ̀jẹ́ kankan kò sí ọ̀yọ́ṣà yóò àpáyà yóò pàrà pé nígbọ́kàn ni ó jẹ́ kan o tó wọ́n gbẹ̀yìn ní tó wọ́n lọ jábọ̀ fún ẹni tó jẹ́ àlàálá gangan fún ara rẹ̀ lóbi jẹ́ pé gbogbo pèpè tánàbí Musa ń bá pè sallallahu alánàbí dá lórí wípé ọba ṣe pé náà ká sùn bó ṣe jẹ́ ọjọ́ bọ̀ o kí odò ọmọ ìgbé ń lọ kí lọ́sọ̀ ó ní àmẹ́ntù Jibril alayhi salam ó ní ya Muhammad sallallahu alayhi wa sallam gbàdó lórí burúkú yẹn fẹ́ tọ́fẹ́ bọ́ ọfẹ́ gba tawhid ọfẹ́ gba islam ọfẹ́ gba imani mo ti ọwọ́ bọ̀ ìsàlẹ̀ nílùú mo bu ẹ̀pẹ́ rẹ̀ mú kí mọ́ lẹ́nu ìwọ òníbọ́. Àwọn afáàfin sọ pé òfin tó de wọ́n kò de àwa. Tó bá yẹ pé àwa ni tó bá fẹ́ bọ́ kí ni a sì. A gbọ́dọ̀ ẹ̀ńkọ́rẹ́jì ẹ̀ kó fi bọ̀. Ah! Gbogbo tí àwọn ń kó òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọ́lá tí wọ́n fojú rẹ̀ rí kí ló sọ fún wọn? tí ẹ ṣe tẹ̀ṣẹ́ gbà pé ànábì ọlọ́run ọba mímí ọlọ́run wà kí n sì pẹ̀rẹ̀ àwọn ṣàyàtí tí wọ́n wà ní àrọ́wọ́tó rẹ̀ wọ́n lọ pé à ọgbà fún Muhammad pẹ̀lú gbogbo nǹkan tí ń jọ sí bọ̀dì òfìjẹ́ pé agbègbè téèyàn wà tó bá jẹ́ pé agbègbè ẹni rẹ ni pé máa lápá lára èèyàn àwọn ọmọ ẹ̀yà eh, ẹni tó ń fún mi lákàntì ó ní àwọn bójúbójú ẹrú ọlọ́run ọba kan ó ń rọbí lọ́wọ́ ìgbà tó ń rọbí ọkàn rẹ̀ wà bẹ̀ bó ṣe bímọ tán báyìí ibi ọmọ tí wọ́n máa ń ṣe ni wọ́n gbé fún ọkọ ọkọ fẹ́ lọ rí ibi ọmọ mọ́lẹ̀ ni kó tó dé ẹ̀jẹ̀ ọ̀dá mọ́ ń gbé ẹ̀jẹ̀ ọ̀dá mọ́ àwọn tó pè ní bójúbójú wọn bá súgbà kan máa ṣe la ilaha illallah Muhammadur rasul bó ṣe báyìí lọ́nà gbólóhùn tí wọ́n pè fún ọdẹ̀ bá lọ ọjáde pẹ̀lú kálímà adẹ̀rẹ́ yàn àní àwọn tó wà wọ́n ń àwọn ẹni rè wọ́n ra yẹn náà lọ bá lọ kọ́lọ̀ ọ̀yà ọ̀yà rẹ̀ òfin jẹ́ pé gbogbo eléyìí èèyàn máa ń ṣọ́ ni inú àgbọ́dọ̀ fi ṣeré títí sásìkò títí bó ṣe yẹ káàkì bó ló ṣe yẹ káàkì bó jíṣẹ́ lásọ̀lásọ́lá kò kì bí òun èèyàn bá ṣe jọ tiẹ̀ sí bẹ́ẹ̀ ni ó ṣe ní ládá tó bẹ́ẹ̀ ló bá ọdẹ́dẹ́ ó sì gbà tó bẹ́ẹ̀ ni ó sì ṣàǹfààní fúnyàn tó láyé àti gbangba ọjọ́ gbìyànjú àlìkíyàmù abẹ́ ọba adẹ́dà kó jẹ́ kí n wá ọjọ́ tiẹ̀ sallallahu alaihi wasallam kó wá gbà lẹ́sìn lọ́wọ́ wa kó má dàlú àláyà kó jẹ́ abáǹdì olórí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Subhanakallahu wa bihamdika. Ọmọ nílẹ̀ fẹ́ lulẹ̀ lé o. Ẹ̀kọ́ náà lọ máa ń àwọn olùsáńdù rẹ̀ kó tó lọ sábùjá three four five six seven eight nine ten ten náà náà ìrun ọkùnrin àti tóbìnrin bákan náà ìrun tọkùnrin àtóbìnrin bákan náà yìí ibi tó ti yàtọ̀ nínú àwọn ibi tó ti yàtọ̀ ní wípé táwọn ń bá kírun ọ̀ràn àyàn ní jàmá ẹni tó ń ṣáájú wọn ò ní bọ́ sí wájú àárín wọn náà ni ó wà gbogbo ohun tí ó yẹ kó ṣe òun náà òun ni ó kọ́kọ́ ṣe káwọn yòókù tó ṣe bá ń kírun sókè bẹ́ẹ̀ làwọn náà ṣe kí sókè bá ń kírun jẹ́jẹ́ bẹ́ẹ̀ làwọn náà ṣe kí jẹ́jẹ́ bá ń ṣe ń lọ rùkú bẹ́ẹ̀ làwọn náà ṣe lọ rùkú bá ń ṣe ń dìde gbogbo yòókù bákan náà. Ìbéèrè alákọ̀ọ́kọ́. Àgbọ́ ògbé sẹ́nu dáadáa. Ìbéèrè alákọ̀ọ́kọ́. Náà. Òun ni pé ìkọ́ ọmọ. Náà. Nínú ìrun ṣé ókùnù ni àbí wájú àbí súná sọ́lá. Àkí ṣe rókùnù. Gbígbèrè ni àtọkùnrin àtobìnrin wọ́n fẹ́ ká ṣe. Náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni pé ẹni tí ó ń gbé pẹ̀lú àwọn fámìlì ẹ̀ ṣùgbọ́n tó yẹn pé wọ́n jẹ́ christian so ẹ̀bà ìmọ̀ pé ọdún wọn ń bọ̀ ní ìsìn ilé wọn náà ló ti ń jẹun fámìlì wọn fámìlì ẹ̀ ni so oúnjẹ ń bẹ̀ àárọ̀ ọ̀sán alẹ́ àbí ọ̀kan báyìí ṣá so bí ilé ọdún wọn ṣe ń bọ̀ ní ìsìn ṣé tán bá dáná náà àwọn máa dáná láàrin ọkọ wọn ṣe ọdún tí wọ́n ní ṣé òun lè jẹ́ pé òun jẹ oúnjẹ bóun ṣe ń jẹun bẹ̀ tẹ́lẹ̀ àbí. wọ́n ṣe rọ̀ náà síbẹ̀ bẹ́ẹ̀ torí kò ní fún mi tí ń jẹun náà tẹ́lẹ̀ tí ń jẹ náà nù. a ní mọ́kànjú mi nǹkan ọbẹ̀ yàrá. tọ́ba níbo mi kò lọ jẹun bò ní. láti fi yapa sí tí wọ́n ń ṣe. ṣùgbọ́n tí ọba níbo mi kò jẹ. Assalamu alaikum wa alaikum assalam. Tọ́ba lọ́rẹ̀ mi ń sàdó A ní àtẹ̀yìn náà. Sà lórí ibi tí a máa wò lórí ọ̀rọ̀. Nà. Jálè nígbà tí ẹ pàṣẹ àgbọn wa fẹ́yìn ṣàlàyé pé ibi tábẹ́ forí kalẹ̀ ní a máa wò bẹ́ẹ̀ a máa wò bẹ́ẹ̀ bọ̀ mo mo ń gbọ́ àlàyé kan náà àfa fẹ́ ṣàlàyé ní abala orí ìrùn báyìí ó jẹ́ pé pẹ̀lú ogun tí wọ́n ń kó wa lè ṣàrọ̀ múra pé àwọn náà gbàgbọ́ pé àníwòkè àníwò ìsàlẹ̀ agbọ́lọ̀wọ̀ ẹgbẹ́ ọjọ́ àtàrà fún àníwò ibi tí ah, ìyàwó Aisha ló sọ specifically ó ní tí ó bá lọ sí tó bá ti dúró lórí ìrùn ibi tí ó forí kàn ní máa ń wò nítorí sọ nìyẹn ìyàwó Aisha ló sọ bẹ́ẹ̀ wàhálà ilé kúrò gbọ́dọ̀ sọ̀rọ̀ pé ká wọ bí ibi àtẹ́lẹ́ ibi gìgísẹ̀ rẹ̀ náà náà àfẹ́sì ibi tó bá yẹ́pọ̀ wájú láwà a máa wo direction imam but ibi táwọn ó forí kan náà máa wò ẹ̀ ibi táwọn forí kan náà máa wò báyìí òye wa ó sì máa ká ibi tí imam ń ṣe lórí tàṣáhùn náà tàṣáhùn náà ọ̀rọ̀ tó wá pé ètò àìbáwá tó wá lórí assalamu alayka ayyuhan nabi àṣàlám àléyìnà ẹ̀dàpọ̀ èwo ni àfọwọ́kọ̀ alàlẹ́bí àti ẹ̀dàwà eh, àṣàlámù eh, eh, wọ́n ní ìgbà tí ó wà láyé ẹ̀kọ́ tó kọ́ àwọn ní wípé àwọn wọ́n ṣe àṣàlámù àlékà but nínú ẹ̀kọ́ tó kọ́ àwọn nígbà tí ò sí

Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Jazakumullahu khairan. Wa antum jazakumullahu khairan. Ẹni tó jẹ́ pé ó bá ní challenge bóyá àgbàlagbà tàbí ọmọdé náà jẹ́ pé gbogbo àwọn steps ẹ̀ tó fún wa ìgbóyè bá fẹ́ rùkú gbọ́dọ̀ bẹ̀rẹ̀ dáadáa ẹ̀tún ní challenge bóyá èèyàn ní arthritis tàbí nǹkan bóyá àwọn amọ̀lẹ́gùn tó yẹ pé ẹ̀yìn ò lè jẹrẹ dáadáa bóun sí ọ̀dọ̀ ọjọ́ ọmọdé tàbí àgbàlagbà tàbí àìsàn bẹ́ẹ̀ ni tàbí èèyàn fẹ́ ṣe ìṣirà rẹ̀ so àwọn kò lè kò lè pọ́ǹtì àwọn ọmọ kan yẹn dé pé kó lè ṣe ìṣíbla. náà òun yóò ṣe ìfaraṣ. ọ̀rẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ yẹ́wà ṣe báyìí ẹ̀ẹ́ ó ṣe báyìí yẹ́wà sọ́pẹ̀ ó ṣe ìrìnà èdíṣẹ́ lára sọ́lá ṣe ìrìnà but ó ṣe báyìí bẹ́ta kò fi jẹ́pọ́ ó fèsì kébìlà Kwẹ́sàn ẹlẹ́kìí sà. Gbogbo nǹkan tí ẹ̀ ń sọ fún wa nípa rere àwọn fámílì wa bẹ́ẹ̀ni ah, ọ̀rọ̀ ọ̀nà sí pàtàkì náà gbogbo kí ní ó lè yóò jò fún wọn bẹ́ẹ̀ni kí wọ́n fi gbá tèèyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn èyí ó jò tí mo mí ní pẹ̀lú ìní pé ó sì lè òdé sí kankankankan mú tọ́wọ́ sí kankankankan mú ti bọ́ jáde sáàmà bá tiẹ̀ lọ kíní burúkú ìtújáde má jẹ́ kí ọ̀rọ̀ rẹ àtàwọn alẹ́ ó bá wọn kí ló dẹ̀ lè fi fà tó fi mú wọn wálẹ̀ eré ìpẹ̀lẹ́kùtù ìfà wọn mára nígbà wọn béèrè lọ́wọ́ ìyàwó Aisha ṣé kìsì ṣóbà àlùwàlá jẹ́ ó láti kó tó jáde yóò kìsì gbogbo wa náà kó tó jáde lọ kí n gbọ́ bá sàlùwàlá tán tó bá fẹ́ ṣé ìkókù lèèyàn fi kíìsì èèyàn kì í ṣe ẹnìkan kó tó wọlé yóò lo mìsíwáà ẹ̀kọ́ tó wà ń bẹ̀ pọ̀ èyí ní pé ìtún ẹnu wa ṣe ó pàtàkì àwọn ìyàwó onúlé náà ó pàtàkì fáwọn náà kí ó pàtàkì fún wọn nìkan lẹ́fí máa ń sọ yí pé kí wọ́n má yà pẹ̀lú àwọn kankan kí ni àkọ́kọ́ ìwẹ̀ kóbìnrin ma kó má jẹ́ kí ọkọ wọn ká ìdọ̀tí mọ́ lára àbẹ̀wá àṣíráàlì kó rẹ̀ tó àrùn tìró tí ó fi jẹ́ pé bọ́ bá ti wọlé báyìí ojú rẹ̀ ó máa wà káàkì fún ọkọ rẹ̀ kì í ṣe ẹnìkan pàfúùmù tó lágbára ó lè má wọn lọ títí ó lè jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ but two is smell nice tó fi jẹ́ pé kí ni à ń tì máa rẹ ẹni yẹn kọ́kọ́ mọ̀ ẹni tí relationship ti ń bẹ láàrin ìwọ rẹ̀ báyìí ló ṣe rí àti gba nǹkan lọ rẹ̀ àti fún ní ìyọ̀rọ̀ nù tó ti yẹ́wà inú sí ẹ̀ẹ́ wọ́ra sáyìn tàbí tí mo ń tíra láìsọ ní pé ọ̀gọ̀rọ̀ àwọn tàà ń bíbà rẹ̀ lẹ́mìí tí some of us Ìrọ̀ àwọn ọmọ kéèkèé wọ́n sí tí ó rẹ̀ èèyàn tí ó rè wọn láti kékeré. Bẹ́ẹ̀. So tán bá dàgbà tán. Bẹ́ẹ̀. Ó máa rí sí. Bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé ọ̀dàgbà yára òkú ni wá. Àdàgbà <laughs> débi kan kó tó di pé àwọn abẹ́rẹ̀ <laughs> yíkùn tó mùsùlùmí náà ní wárákọ̀ tàbí tí wọ́n ti síkú nìbọ̀ wọn lágbọ́yé náà bá aná ò sí lágbọ́yé ọ̀tí certain stage náà tó bá tá alágbálá lágbọ́yé tán táfẹ́ máa fi kọ́ wọn táàrí wọn díẹ̀ díẹ̀ nǹkan bọ́tẹ́ kí ní ẹgbẹ́ ní pé pẹ̀lú gbogbo effort téèyàn make yẹn náà, àwọn mi wà tí ẹ pé ìsàbẹ́lò, àwọn mi wà tí ẹ pé ibi kọ́ ti yẹn máa ń wà bẹ̀lá ti èyàn bẹ̀lá lè wọ́n tó téèyàn lè jẹ wọ́n nípa lórí àwọn nǹkan kan bẹ́ẹ̀ pé bóyá dìlẹ́ǹjẹ́ ń fi sọ̀rọ̀ wọ́n tó èyàn bẹ̀lọ́ fún wọn èyàn jẹ wọ́n pa èyàn bẹ̀lọ́ fún èyàn jẹ wọ́n pa ni wọ́n máa fi ń rẹkọmẹ́ndì àdúrà Sayyidina Abubakar yẹn radiyallahu anhu sàlọ́mà zéèni àni ashkura ni'mataka allati an'amta alayya wa والعمل الصالح ترضاه واصلي لي في ذريتي ọlọ́run dẹ̀ gbà fún torí wọ́n rí ìdáyà ní ìsìnkú ayé so kéèyàn kẹ́wọ̀n fi láti máa mé ìkẹ́ fọ́ọ̀sì ẹ̀ kọ́ máa ṣàdúrà fún wa pàápàá lóru kọ́ máa tún sínú àdúrà gan wọ́n bá dẹ́dà bá ń rọ rọ ní rọ ìyàwó mi rọ àwọn ọmọ mi rọ àwọn ọmọ ọmọ rọ àwọn òbí mi gbogbo ẹ̀ ká mọ̀ sí sínú ìdùá torí kò sí faragbára sí ọjọ́ ọlọ́run bá ti ṣe ní rọrùn yóò ṣe yóò rọrùn kọ́lọ́run ṣe gbogbo àwọn rọrùn. Assalamu alaikum. Wa alaikum assalam tula. Jazakumullah khair. Wa alaikum assalam. Ìbéèrè mi àkọ́kọ́ ni pé tí a bá ń fẹ́ ṣe ìsì àádà. Náà. tí every time la máa ṣe àwọn olùbílá ìtẹ̀mí ara yìí. nira káàkọ̀ kan tá a bá fẹ́ tó bá tẹ àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni eyín ló fẹsẹ̀ nílẹ̀ jù. every time. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kejì ni um, títí tasahud yẹn. bẹ́ẹ̀ni. èmi fẹ́ béèrè pé because um, àwọn àfàkọ́ náà tó explain àwọn. bẹ́ẹ̀ni. pé ẹni tí ò wá sí ní christianity ànábì sallallahu alaihi wasallam. asalaamu alayka náà làwọn náà dẹ̀ ti sọ ń bẹ̀. rárá asalaamu alayka ètò sọ yìí nù ètò correct asalaamu ala ìbéèrè ẹlẹ́kẹta ni pé àwọn tó ń explain pé um, ká máa fi um, kó ṣe compulsion ni pé ká máa wo ibi tí afẹ́fẹ́ orí gùn. wọ́n rí pé torí ara ẹ̀rí tí wọ́n mú wá ni pé wọ́n rà náà tó bá ń kí ìrun sọ̀látọ̀ àṣírí pé ó máa ibi chike báyìí ó máa mú tó bá yẹ pé wọ́n á explain pé tó bá jẹ́ pé ilẹ̀ náà ń wò. wọn ò ní rí ànábì kíkì kẹ máa kò sí aspect ìrún kan tó bá ní kó mú ilé ìwá tó jẹ́ pé ní wọ́n ń wo chíkì kò ní wípé wọn ò wọlé gbogbo wọn ni wọ́n wo chíkì rẹ̀ àwọn kan ni wọ́n wò yẹn ni wọ́n gbà wá fún wa wọ́n ojú wọn ta lọ́bẹ̀ wọ́n gbà yẹn wá fún wa but kò kó tí wọ́n ní máa ṣe tó dẹ̀ fẹ́ kún káwa náà ṣe sọ́lù kan máa rọ̀ ẹ́jú mọ́ ní òsọ́lù ló sọ́nà ẹ kíìmù bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń kíìmù bóò lẹ́dẹ̀ẹ́sẹ̀ kíìmù ibi ojú rẹ̀ ní ibi tí ó forí kàn ní máa ń wò kìí ṣe wọ́n gbà yẹn wá fún ojú wọn ta lọ rẹ̀ ràṣẹ́ bó ṣe jẹ́ wípé kí ni ó ní tá a bá fẹ́ wo tọ́lẹ̀tì ká má kọ ẹ̀yìn sí kíbla ká má dẹ̀ kọ apá àlàáfíà sí kọ̀dárí inú àwọn sàádé tó gún ìdì kan lọ tọ́lọ ń wò ó wípé bóòlù jíṣẹ́ náà sàrọ̀sẹ́lá ń ti sè é Abdullahi bin Umar ọ̀sán náà so ṣé ìwò ti àdíyèsí wípé tó ti dànù kò ti dànù instances báyìí wà wọ́n fẹ́ wá sí wípa ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lọ́ sálàm láwọn orí nkankan ìsáwọmúlọ́fẹ́ torí àwọn ni wọ́n jẹ́ ká lẹ́ta ìmọ́lẹ̀ sí àwọn kankan tó fi yé wa yékéyéké but kòkó tí ń ṣe gangan tó dẹ̀ kíká fi jọ òun kòkó dànù láàkùn ọ̀tà tí a bá ń kírun lẹ́yìn imam tí imam bá fàt nínú tàṣáhùdẹ̀ tí ó wá ti sàlámà àríkùn sàlámà àríkùn ramtila àwọn òde tí ka àti ẹ̀sì tí Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad ṣé a máa ṣe máa tẹ̀lé àdìsí pé ìdá sálámà fàṣálì pé tó bá ti ìgbà tó ti ṣe stop a máa àsàlámà àríkùn ok nísìnyí òrùkú ìkàfátíà kí ni nínú tọ́ọ̀bá wá bá tọba yẹ pé òrùkú lọ́ba tí wọ́n sọ pé torí pọ̀ kàfátíà ò ní ákàrí àwọn arú nǹkan bá wọn wà tó jẹ́ pé tí mọ́ọ̀mù bá ti ṣe under circumstances yẹn ó ti tó fún ẹni tí ń kírun lẹ́yìn rẹ̀ tó yẹ. Uh-huh ibi tó bá bá dé tí òfin ní jẹ́ pé ọwọ́ apẹ́ títí títí ìmáàmù ti sálámà ìwọ wá apẹ́ títí títí terminate ti ẹ̀nà tó ti yé báyìí terminate ti ẹ̀nà ṣùgbọ́n tó wáyé pé pípẹ́ yẹn kò ju bí kò tó ṣẹ́jú kan gan láti jẹ́ parí àwọn àkáàr kan ó lè parí rẹ̀. ṣé ó wọlé pé tó bá ṣe asalaamu alaykum rahmatulahi káwa náà ẹni tó màmú kó lọ sí asalaamu alaykum rahmatulahi. ẹ̀yin ò gángan ní súnà. torí wípé kí ni sálámà àtàkọ́kọ́ òun lọ̀ràn èèyàn tá à ti ń kúrò nínú òun asalaamu rahmatulah àbí asalaamu alaikum wọ́n sálámà tọba ti sèkéjì wọ́n náà sílẹ̀ kejì torí ó lè fún ẹni ó jẹ́ ẹ̀sìn ẹni tí ṣẹlẹ̀ lẹ́yìn ìtàkọ́kọ́ tó ti ṣeun yálà fóun tàbẹ́yìn kò Ọlọ́run kò jẹ́ kárí ń pẹ́ta. Lórí dáadáa orí dáadáa. Kí tó bèèrè, àwọn akẹ́kọ̀ọ́ bẹ tí mi máa ń ti tẹ́lẹ̀ sí bọ́dà béèrè nínú béèrè lórí tàṣà ọdún yẹn. Orúkọ ẹ̀ bá kí n lọ́yìn ní lọ́dọ̀ àwọn ìmọ̀mù mi. bí lè bá wọn sọ̀rọ̀ èyàn lè bá wọn sọ̀rọ̀ wọ́n ń pa kéèkì wọn sí ọlọ́run bí wọn gbọ́ àmì. ẹ torí tí wọ́n bá mú níbi ọ̀rọ̀ ọ̀gbẹ́ nínú àwọn ọmọ àyà bá nínú ọlọ́run ó jẹ́ ilé tó àwà àlìjẹ́ náà báyìí báyìí ni wọ́n lójíṣẹ́ ńlá máa ń kírun a kí fatia pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ a ṣe amínà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ a fi súrà lé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ but ó múra dáadáa ó ní àà ànẹ́bì nù kí ni a tí ẹ yàtọ̀. bẹ́ẹ̀ ni ọmọ ìyá ti dáhùn bẹ́ẹ̀ ni tí ẹ yàtọ̀ lóòótọ́ but ó fún òun ó ní báwọn ti ń kírun ní káfí kírun ajẹ́pẹ́ òun tí ọba jọ tiẹ̀ á òré sẹ́nu tí wọ́n fi pò ọ̀fẹ́ tó <laughs> ara kan òun bàbá mú wá afáàná mu ní ṣe fún àníyàn ṣe pé èdè pé ṣe lab lẹ́yìn ìgbà tó ṣe tán tẹ́jọ́ sọ̀rọ̀ báhùn tán ó dẹ̀ filẹ̀ baba bàbá ìrun tó tẹ̀lé ó dẹ̀ kí pẹ̀lú pẹ̀lú ẹ̀tọ́ nígbà kí tán òun náà ló sọ ti yàtọ̀ báyìí wọ́n jẹ́ fún la ìgbà ni bàbá gá pe àkíyèsí àwọn sí pé ọmọ wa ló pe àkíyèsí wa sí wípé wájú ọba adẹ́dàá ká sọ bá sì ṣe níwájú rẹ̀ ó dẹ̀ rí wí kọba adẹ́dà bá lọ́rẹ̀ mi rẹ̀ nǹkan kan ó sábà rẹpẹtẹ ẹ̀yin náà já kẹ́kọ̀ọ́ látara ẹ̀yìn ọmọdé gbọ́n àgbà gbọ́n náà ní gbogbo ilé obìnrin ẹjú ó gba sùúrù ó gba dùá wọ́n tẹ́ gba ìtẹ́ǹpẹ́lẹ́ mọ́ tó ti ọmọ wà bẹ́ẹ̀ lóòótọ́ ah, ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ náà inú àwọn tó ti dá eh, ìṣòro kan lẹ́lẹ́ lójú mọ́sálásí láàrin àwọn bàbá yẹn tí nígbà tí wọ́n ń pè wọ́n lọ́wọ́ ṣé ká dúró ká pè wọ́n tá ká tó ti nẹ́sìn ni àbí kí á bẹ̀rẹ̀ eh, ẹni tó fẹ́ ṣe nẹ́sìn ẹni tí eh, wọ́n ń pè wọ́n lọ́wọ́ ẹni tó wọ mọ́sálásí tó fẹ́ ṣe nẹ́sìn.

olú àwọn bàbá yẹn Al-Qur'ani ẹgbẹ́ olè sọ pé kí n làmọ́lẹ̀ pé ìtukùtù ni torí pé bí wọ́n ti tú yẹn ike kúkẹ́ àbí ìtukùtù ìtukùtù olùgbà tó fẹ́ tú ọ̀rọ̀ mọ́síná wá sùn lásà kódà ní ẹ̀bá gbọ́ yóò fẹ́ lè he àtòrìn àbí pọ́npọ́ oní mọ́síná méjì wá sùn lásà mẹ́ta ó márùn-ún wọ́n rùn báà mẹ́rin ó di méje ẹ́sà àwọn gáàmà ìpé kò rí bẹ́ẹ̀ ìfẹ́nú ni wọ́n fi ń tù náà ni ṣíkádà màlè lórí rahimahullah mutawasa wọ́n á sọ nínú àwọn ọ̀rọ̀ wọn kan pé àwọn kan wà báyìí táwọn bá ní ọ̀rọ̀ wípé nínú nǹkan alárúbáwá ìtọ́ka sí wo ló wà yìí pé ká tú nǹkan báyìí èyí ọ̀kan ta ló wá ṣe báhùn nínú wúmọ̀ yìí ta ló tú bí wọ́n ṣe tú yẹn àwọn tí ọba adẹ́dà fi pa ọlọ́run ọba sílẹ̀ nínú wọn wọ́n sáré padà wọn tútù kútù bẹ́ẹ̀ mọ́ so ní dákẹ́ náà àwọn ilé ìrìn ọmọ sọ á ní báwọn ọ̀sìn ṣe sọ lè fẹnu sọ báwọn owó wọlé owó jẹ́ káwọn mọ̀ ìfẹ́nú ni kìí ṣe tafsir Quran bẹ́ẹ̀ pípa ṣááwù náà àfúláwà alayka ayé ànàbí wàlhámẹ́tọ́láì barakatu <laughs> so kí ni àwọn pé àti sọ fún ọ pé àfúláwà alánàbí yìí ló dáa náà kí ni advice ẹ lè tàbí lè tún sọ fún wa pé èèyàn ní dákẹ́ náà ni pé ní tó jìṣẹ́ lásàásílà ń káwọn sáré mẹ́rin àwọn ń bèèrè ìbéèrè tán bèèrè ló lágbà àkọ́ta pé déhùn àwọn ògbà ní àbí ibò rárá ẹni tó bá ti ṣe mistake tí wọ́n bá ti pàkíyèsí ẹ̀sìn kó change ẹ̀ kó lè gbà náà láǹṣe torí bí wọ́n bá jọ tiẹ̀ àbí tó bá ṣàlàyé mọ́tẹ́lẹ̀ làán ẹni tó kírun ní ìṣẹ́jú òjíṣẹ́ lásán àṣán tó kí bó ṣe kí tó jíṣẹ́ lásán láńpá kíyèsí rẹ̀ lọ́tún kí torí wípé o ti ṣe nǹkan kan tó mú rẹ̀ irun rẹ̀ ní àbùjẹkù ó dẹ̀ lọ́tún kí ni. Salamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Pẹ́sàn uh, aláwọ̀ kọ́ ni pé tí a bá wọnú mọ́ṣáláṣí sáwọn tó yẹ kó wà ní ẹ̀yìn mọ́ mi lábẹ́ àbí sáfù kejì wọ́n ti wá wà ní àárín bíi méjì lọ́wọ́ yẹn ṣé tí wọ́n bá wọlé ṣé wọ́n máa dúró sẹ́yìn mọ́ mi àbí wọ́n máa jọyìn wọn tó o bá dúró sẹ́yìn mọ́ ó unnecessarily create a gap wọn ò gbọ́ yí wọ́n lè ti dálẹ̀ náà má dàkún join wọn tó o bá wá join wọn o lè fà wọ́n wá tí wọ́n bá gbà fọlẹ́ẹ̀mà tí wọ́n bá gbà fi wọ́n lẹ́lẹ́ tó o bá dúó lẹ́yìn imam tó fi wọ́n lẹ́lẹ́ èyí náà sókù problem so ti yóò tún dákún problem ti lẹ́m̀bẹ̀. tó tó fẹ́ pẹ́ ara ògiri lọ́hùn ní ẹni ẹ dúró sí lọ́hùn pátápátá. fa lọ sí ìrùkù lọ bá ń bẹ̀ fà ó ń ṣẹlẹ̀ ń bí náà ó ń ṣẹlẹ̀ ń bí náà. àwọn ọmọ sáfù sáfù tó tò lẹ́yìn ọ̀hún ló ti lọ bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ọmọ ṣọ́láṣí adẹ̀rin lọ́ba àwọn àfàwádìí ọjọ́ tó rí pó jẹ́ ìmì bóyá ló ti tẹ̀lé mi tẹ́wà yẹ́ lómi olè yẹ́ kéèkì kókù lẹ́jọ́ lẹ́jọ́ sí ẹjọ́ ara yìí mọ́gbà mọ́gbà ìgbé tó rí pó jẹ́ ló ti tẹ̀lé mi ó fún wa láti ìgbà yẹn kò sírù nǹkan báyìí lọ. ok sà ọwọ́ fífà àti máa rìn lọ bẹ́ẹ̀ ni ẹ tí ẹ̀ máa kọjú sí kíblà ni àbí ọ̀ máa rìn lọ. náà akọjú sí kíblà ni akọjú sí kíblà ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbéèrè ẹlẹ́kejì ni pé ẹyin tó bá kírun tí ò ní sutura bẹ́ẹ̀ àti kíjọ mọ́tò. ó ṣe kí ni gbé sẹ́nu gbé sẹ́nu. àti kíjọ mọ́tò àwọn yẹn wá yan nọ́fìlà ìwọ̀nba sílà àti innovate sutura wà sufficient. so ṣé èèyàn lè kírun láì ní sutura nìgé. rárá ẹ̀tọ́ bá fẹ́ kírun kó ní sutura tí o bá tí o bá ń kírun lẹ́yìn imam imam wa ti sálámà tí kò sí súnmọ́ ibi tí ó kọba rẹ̀ tí ó jẹ́ sutura fún wa ìsáyìlà kò bọ́ súnmọ́ wájú tó fi rí sutura lò tàbí kọ́ wá òpó kan tí wà dúró lẹ́yìn lẹ́yìn rẹ̀ náà. gómìnà ìgbéyàn tún lè fẹ̀yìn rìn lọ. náà. èèyàn lè sún lọ sẹ́yìn sí gẹ́ẹ̀tì tuntun. kí ni ó lè sún lọ sẹ́yìn láti gẹ́ẹ̀tì tuntun bẹ́ẹ̀. then again eh, tí wọ́n bá máa sọ amim tí wọ́n bá ṣe wà ládọ̀ọ́lì. báwo ni wọ́n ṣe ń sọ gangan ṣe amin àbí wọ́n máa fa amin. amin àwọn a mẹ́tẹ̀ẹ̀ta ló mú. gẹ́gẹ́ bí ìbámu náwà rí ṣe mú wá nínú mẹjúmọ́ ṣẹ́rí mọ́ázọ̀ plan. àwọn obìnrin fẹ́ béèrè pẹ̀sì àwọn obìnrin Wa alaikum assalam Ṣé ó lẹ́tọ̀ọ́ kí àwọn máa ka ìtìhánà bẹ́ẹ̀ gbogbo rùkú gbogbo ọ̀rọ̀ rákà àti ẹ̀bá máa kí kó tó kàfá tí a kọ́ka kó ṣe ìtìhánà kó ṣe basmala kó tó kàfá tí a èyí ló ń nílẹ̀ jù ẹni kọ ìbéèrè yẹn ogun dárúkọ ẹnìkan ní gbogbo ọkọ àwọn Ọgbọ́ hajj lọ ọkọ̀ àwọn. Ó ní agency tó máa ń pín ọlọ hajj. Náà. So wọ́n wá gbọ́ hajj lọ́wọ́ ọkọ̀ àwọn. Náà. But wọ́n èdè tó jọ́sẹ̀ ẹ̀kan dé pàt. Wọ́n ní pé yóò sọ fọ́kà wọn pé àdéjẹ́ sí ò bọ́ sí. Ipe then kò dáwọ́ padà fáwọn. Then ibi tí wọ́n gbé tẹ́lẹ̀, ó fún àwọn family ẹ̀kọ́ bí àwọn ọmọ tó wà so o tó yẹ tó gbà ó ní one point three five million. hajj gbà ó ní. hajj gbà ó ní. last hajj. ní august. bàṣẹ wọn mọ. wọn mọ ọtí wọn dáhùn kẹyìn ẹ síbẹ̀. ọtí yà á mọ okay so wọ́n dárúkọ ẹni ẹ̀sìn rẹ̀ so wọ́n wá ní kí ni bí wọ́n ní kí ni káwọn ṣe omi nínú àwọn agents ẹ̀ tí wọn ò bá lọ lọ́dún kan wọ́n máa ń sọ pé ọdún tó bá máa tẹ̀lé wọ́n á rí ti owó yẹn lọ pọ̀lá àlà tó ní wọ́n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wa rí kàwọn ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wa rí àwọn nínú wọn sì rẹ̀ wọ́n sọ yí pé òkè àwọn á gbá owó yẹn padà ni bóyá kárí ẹ̀ nìyẹn tá a bá parí halkọ̀ ká dẹ̀ ma ẹni tó gba olówó lọ́wọ́ ẹ̀ ká pè é àrímẹ́ǹtì wo ló fẹ́ ṣe pẹ̀lú rẹ̀. ẹjẹ́ ń tó kọ ìbéèrè náà àwọn ṣéèkì ní pé ó yá kẹ ẹ rí àwọn tó lè bá wọn pe ẹni ẹ̀ lọ́kùnrin. tó ṣe lè ní pé wọ́n ní pé ẹni ẹni ọkọ àwọn ó ní àṣàwọ̀ ó ní àbú tó máa ń ṣe dínà wọ́n ní gbọ́n rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ní àbú tó ṣe dínà pẹ̀lú ọmọ iṣẹ́ ìyàwó rẹ̀ so ó sọ bí pé gílà gidi lọ́wọ́ ṣe ó sọ débẹ̀ ah. so káwọn àwọn èèyàn kan mọ́ then kò tún jáwọ́ ń bẹ̀ náà tó fi jẹ́ pé ọmọ kan tún gbé ọ̀dọ̀ àwọn ó máa ń àwọn èèyàn máa ń ka mọ́ pé wọ́n fọwọ́ kan láyà ó wọ́n fọwọ́ kan ọmọ náà láyà ọmọbìnrin tó ti bàlágà <laughs> àwọn ọ̀rẹ́ ló pè mí sákèésí rẹ̀ yóò ẹni tó kọ̀ ìbéèrè ní àbúkáwà tó máa ń ṣe zina so wọ́n ka mọ́ pé ó máa ń bá ó ṣe zina then nígbà kan ka mọ́ bẹ̀ bóyá wọ́n bò ó after that ó máa ń rí pé ó máa ń fọwọ́ kan ọmọ obìnrin kan tó ń gbọ́dọ̀ wọn so ẹni ẹ wá ń sọ pé ẹ dákun kí ni káwọn ṣe sí o kéèsì àkúyè. gbogbo àwọn ọmọ tí ì ṣe mahram rẹ̀ kí wọ́n má jẹ́ kí á dó lágbègbè rẹ̀ wọ́n kókó ní bẹ́ẹ̀ni kí á kókó lágbègbè rẹ̀ lọ́kùnrin lọ́kùnrin Béèrè tèmi ni pé nípa kọ̀bí àti bàdí. Ẹ tí ó dáhùn kọ̀bí nígbà tó fẹ́ kí ẹ̀ ń zó but e, irun ọkà kejì ni ó ti dá ọkọ̀ ìbílẹ̀ yẹn so but nígbà tí ó tún máa ó yẹ kó ṣújú nígbà tí ó kí ọkà kejì tán but kò tó wá ṣújú ó tún wá lọ sókè láti kí ọkà kẹta so mo á wo pé kí ni ọ̀ràn tó dánú méjì sí pé kọ̀bìnrin ni a máa ṣe ní àbí bàjẹ́. èké ìtọ́ba ṣe ń bẹ̀rù ti wọ̀ èké ìtọ́ba ṣe ń bẹ̀rù ti gbé bẹ́rẹ̀ lẹ́kejì ni pé eh, nípa àǹtú eh, mo ní àfáà kan tó yẹ pé àwọn iṣẹ́ àfáà náà ni bọ̀tí àwọn iṣẹ́ pé báyá ká ṣe àǹtú ká fi sínú ká pọ́ sínú pépà gọ̀gọ̀ báyẹn ni ẹni ẹ̀ máa ń ṣe tó máa fẹ́ bèèrè pé kí ni ṣé èèyàn lè gba irú nǹkan báyẹn lọ́wọ́ apá yẹn kéèyàn lò àbí máa lo irú nǹkan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tó jẹ́ pé àyà hàn àti hadith lórí àwọn dua ló hàn láti mú àwọn afáàní kò sí tó burú bẹ̀ ṣùgbọ́n tó dáa jù ní pé òun ni ó ṣiṣẹ́ tó lágbára jù mọ́sàlá nǹkan ka sọ́tù fàtíà ka àyà márùn-ún àkọ́kọ́ sọ́tù bákọ̀rọ̀ ka àyà tó kò sí àyà méjì lẹ́yìn rẹ̀ àyà àkọ́kọ́ ká kí ámánà لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير amana rasul dé òpin rẹ̀ náà fọláwù kẹrù náà ti zan wọ́wọ́ rọ àmà rọ̀hìmí kúlí ayé alkafihun kúlí wallahu ahad kúlí àwọn zabi fẹlẹ kúlí àwọn zabi nas ma ka lemalema torí pọ̀ ń kà àjẹ́ ara tó máa jẹ́ fún ẹ tó dẹ̀ ti máa ní effect lára rẹ lórí tó le yọ yà ṣùgbọ́n ọmọdé tí ò lè kà tọ́jẹ́ wípé àtiṣe gbogbo orú nǹkan bá ń kò lè rọ̀ lọ́rùn tí wọ́n fẹ́ ká ṣe wípé káàkà ká fi wọ́ lára sótíyé òun ló bẹ́tà ju wípé à ń mú lọ ṣùgbọ́n tó bá yẹ pé tí wọ́n hàn tí wọ́n gbé fún yàn mú àwọn àyà Qur'an tàbí àwọn hadith tó jẹ́ pé ó fẹsẹ̀ rinlẹ̀ àwọn afáàní kò sí tó burú bẹ̀ ṣùgbọ́n tó dáa jù ní tí a tún síwájú. Jẹ́jẹ́ ìlọ́dọ̀ àwọn obìnrin ni wọ́n ní ẹ̀rí oló faramọ́ká fi ọṣẹ sí irun. Ẹ̀rí tó sọ pé tó lè jẹ́ pàmẹ́tì wọn kí wọ́n fọṣẹ sí irun ni wípé tí ò bá ti ní yí irun wọn padà sí bọ́lọ̀wọ̀n bá ṣe fẹ́ àbẹ̀wà tàbí tí ì ṣe pé wọ́n fi ń ṣe àfarawé àwọn kékeré tó bá ti di pé yóò change nature ọ̀run tàbí yóò wá di pé wọ́n ń ṣe àfarawé àwọn kékeré haramu. ẹ má fi sà ni pé iye ohun yẹn kò wá ní wá nọ́mà bó ṣe rí tẹ́lẹ̀ mọ́ yóò wá di bí irun òyìnbó. Ẹni tó tún bèèrè ní ṣé ó dáa kí àbú ní ọ̀rẹ́ obìnrin ju ọ̀rẹ́ ọkùnrin lọ? Ṣé rí kí ọkùnrin obìnrin kó ní ọ̀rẹ́ ọkùnrin kí wọ́n máa ṣe kò rí òsùn débi wípé àwọn nǹkan tó pamọ́ lára rẹ̀ wọ́n ń pín ara wọn tàbí ọkùnrin wá ní ọ̀rẹ́ kòrò òsùn obìnrin tí èṣe máhàràmù rẹ̀ tí wọ́n ń ṣe rú nǹkan báyìí haramu ní kẹta àmì lórí kò ní tí bí ò ṣe ní bí tí ọba adẹ́dà kọ̀ fún wa ní ìròrí tàbí so haramu kò dá ẹnìkan ní wípé لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام على النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله طبعا شريمته اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ال ابراهيم انك حميد مجيد اللهم اني اعوذ بك من عذاب جهنم واعوذ بك من عذاب القبر واعوذ بك من فتنه المحيا والممات واعوذ بك من فتنه المسيح الدجال اللهم اني اعوذ بك من المعفن والمغرم لان اني هي هذا الشيء لما دعاتي ولكم انت اللهم اني اسالك من الخير كله عاجلي وعاجلي ما علمت منه وما لم أعلم وأعوذ بك من الشر كله عاجلي وعاجلي ما علمت منه وما لم أعلم أسألك من كل خير سألك لي عبدك نبيك محمد صلى الله عليه وسلم وأعوذ بك من شر أعبك من عبدك نبيك محمد صلى الله عليه وسلم وأسألك الجنة وما قرب إليها من قول وعمل وأعوذ بك من النار وما قرب إليها من قول وعمل وسألك أن تجعل كل قداع قضيته لي خيرا نعم بتي كجيتي يعطوني بتشاؤل التحيات الصلوات الطيبات لله السلام على نبي وعلى عباد الله الصالحين يا ما وصلاتي يا وهم دعاء وعلى anytime tí ìbá ti sàfẹ́rẹ́ àtúntàn fún ìṣẹ́lẹ̀ sáà sọ́lọ̀ kó ṣàdúrà àdúrà téèyàn bá ṣe nígbà téèyàn bá sa sàlátù fújìṣẹ́ lásàásánà tán ọba adẹ́dà máa ń gbà á tó ló fi jẹ́ pé òjìṣẹ́ lásàásánà sọ tó bá fẹ́ kádùá rẹ̀ ọgbà ṣàṣàlátù fóun tó pọ̀ wá ṣàdúà tààrà ló sọ pé àdúà téèyàn ṣe tí ò ṣàṣàlátù fóun ó ń rọ̀ lókè ìyẹn ní pé ó mọ̀ alákàá ó ń rọ̀ di olókè ni kò ní dọ́dọ̀ ọlọ́run wa ẹ̀sùn nínú téèyàn máa ń fi tábìlì àfi tètè máa ń gbà òní pé ìgbà tí àwa ọmọ sálámà tó béèrè lọ́wọ́ òjíṣẹ́ lọ́sàn àtúnà tí mo bá fẹ́ ṣàdúrà kí ni kí n ṣe onítọ̀ ọba kọ́kọ́ fẹ́ ṣàdúrà ṣe subhanallah mẹ́wàá alhamdulillah ṣe mẹ́wàá allahu akbar ṣe mẹ́wàá wá ṣe ẹni àdúrà tó bá fẹ́ ṣe tó bá wá ṣe tán sàtọ̀ láti fún ọlọ́run gbàdúrà ọlọ́run gbàdúrà rẹ̀ نعم حياكم الله نعم قراءة سورة الفاتحة نعم فأتان تولي إمام بẹ́ẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀ àwọn ọmọ fẹ́ bẹ̀rẹ̀ ṣé wájìbù ni tí ọ̀ràn èèyàn nílé wa lórí àbí tí ìmọ̀mù nìkan ti gbé ẹlẹ́ẹ̀kejì gbà tẹ́yìn ṣàlàyé lẹ́ẹ̀kan ẹni tí ààyè ẹ̀ bá wà lẹ́yìn ìgbà tí ìmọ̀mù bá bá kà tán ni tó máa fẹ́ bẹ̀rẹ̀ ṣó ọkọ́ jọ̀ràn èèyàn láwàá ta lẹ́yìn ẹ̀ lẹ́yìn ìmọ̀mù àbí àbí táwọn èèyàn tó máa ń ṣe pé bóyá tí ìmọ̀mù bá ti ka alhamdulilayi rabbil alamin alhamdulilayi mo fẹ́ tẹ́ bá ṣàlàyé ìdòdò lọ́rọ̀ yẹn. káka tí màá bá ka alhamdulilayi kí ẹ̀ sáré ka yẹn kò tẹ̀ sẹ́ẹ̀lì kankan fún. hadith tó wá ni wípé ẹni tí ò bá ka fatia kò ní ìmù. sọ ti yé báyìí. Hmm. séhùn àdákí ni séhùn lẹ́yìn ìmáàmù ni àwọn àdípẹ́ afẹ́ kírùn lẹ́yìn ìmáàmù nísìn bó láṣe yẹjú ẹ̀ ìjọba adẹ́dà sọ ni wípé tí wọ́n bá ti ń ka Kùránì o ká kí ni ká máa tẹ́tí sí na ìmáàmù wa ń ka fátíà á tẹ́tí sí ni ọ̀rá yẹn wá ní ká tẹ́tí ko ọba adẹ́dà fi lọ́lẹ̀ ṣùgbọ́n àwọn àyímọ̀ wà àwọn ìmáàmù wà tó jẹ́ pé tí wọ́n bá ti tó wọ́lá tó ní wọ́n sinmi kìí ṣe láti sìn láti pìlẹ̀ náà ni Abu Hurairah radiyallahu anhu ló fi mú wa wípé tí ìmáàmù bẹ́ẹ̀ tó bá ti sinmi bẹ́ẹ̀ ìsinmi yẹn tó bá ti tó fún ẹ láti ka Fatiha ò lè ka Fatiha nígbà pé kó ti sinmi òfin ọlọ́run ọba yẹn kò dè ọmọ àyédè ti wà fún ẹ òun lè sinmi but ìwọ́ráàyè mú fatia ọ̀ so ti yé báyìí nìsín bẹ̀rẹ̀ làwọn afá tó ti ṣe eastern bat lọ síwájú sí i ó jìnnà sí imam ó gbọ́n ti ń kà ṣùgbọ́n ọmọ yìí pé yóò ṣàkà fatia ọ̀ọ́kà fatia lẹ́yìn rẹ̀ ìwọ̀n ó ń kà sókè lóòótọ́ but tó jìnnà sí ó gbọ́ ọ̀ọ́kà so wọ́n tún wá sí fún lọ́wọ́ bàbá ọkà sẹ́gan kò tí lọ́rùn kú ó lè máa dúró káṣẹ̀tà ni ti ọ̀sẹ̀ kéré ẹni sùúrà tó bá lè kà ó sì máa kà á títí títí tí ó fi lọ sí tí wọn náà fi tẹ̀lé Ìbéèrè mi lórí ìran nípa pé tí a bá ti tẹ̀síbírátù lè rà mùtọ́, kí èèyàn lè dáwọ́lẹ̀. Èwo ló tọ́? One. Ok, wípé ìkáwọ́ mọ́yà lórí ìrún ṣé kí ni òjíṣẹ́ lára àsánàmọ̀ káwọ́lẹ̀ rẹ̀? Kò káwọ́lẹ̀ rẹ̀ náà. Bẹ́ẹ̀ni. Sẹ́yìn lẹ́ sọ, èké ìdàbà ti mẹ́. Tó bá ṣe tẹ̀gbẹ́ ó ti lè ra mù. Ọwọ́ ní máa ń mú lọ sáyà ké. Wọ́n kọ̀ káwọ́ ẹlẹ̀ àti ṣé béèrè rẹ̀ ni? Àti lókè wa lọ. So now, second question, ní pé táwọn méjì bá ti ń kírun, sẹ́nìkan lé, kí wọ́n fẹ́ jọ ìwọ̀n kí máa ti ẹni tó lìjẹ́ síwájú ni àti máa fa. èyíkéyìí táyì bá wọn wájú kó súnmọ́ wájú táyì ò bá sí níwájú ẹ̀ sùn mẹ́yìn. so now third question kò rí lè súnmọ́ yìí o ibi tí mo ti ń ṣiṣẹ́ bóyá end of the year wọ́n máa ń fún wa ní ubi welfare àbí bí end of the year nítorí tí ẹ̀rí bá wọn gbà wọ́n tẹ̀ tàgẹ̀ bí i Christmas. tí wọ́n bá tàgẹ̀ sí Christmas ọ̀tọ̀ but end of financial year ti Nàìjíríà tó yẹ pé bọ́jẹ̀tì Nàìjíríà gan-an december ni wọ́n kà àbí gbogbo end of kìíní yẹn inú ọ̀tọ̀ èwo nínú méjèèjì tó jẹ́ kí n ṣe christmas ni àbí wọ́n fi ṣe end of year. nǹkan tó jẹ́ kí n bẹ́ẹ̀ ní tó bá jáde kọ́ ọdún àwọn mùsùlùmí. bẹ́ẹ̀ wọ́n fún ọ lórúkọ wọn ibi kẹfẹ́. wọ́n tún fún ọ ní orúkọ bẹ́ẹ̀ rà. wọ́n fún ọ ní december bí táyì báyìí lọ. tẹ́ ẹ bá lè negotiate pẹ̀lú wọn ẹ pa gbogbo ẹ̀pọ̀ fún wa nínú ọdún tiwa ẹ excuse wa pẹ̀lú eléyìí ẹ sọ fún un nínú àwọn ọmọ àyà sọ fún àwọn ọmọ management bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ sọdún ti kíní wọn wọ́n fún àwọn tí wọ́n jẹ́ kìrìó àwọn tí wọ́n bá tó bá di ti mùsùlùmí ṣé nígbà tí mùsùlùmí yẹn wọ́n fún àwọn tí èjẹ́ mùsùlùmí náà. everybody dama fún. àjẹ́ ẹ̀. wọ́n ti di end of the year náà both christian and muslim. bíbọ̀ àná mo ṣe ìdíbà láti sọ pé ah pé kí ni màá ṣe lórí ẹ̀. ẹ pẹ̀lú ẹ̀sẹ̀ fún. Hmm. kí wọ́n ìyẹn tún máa dín wọn lówó gan-an wọ́n jẹ́ pẹ́ tí ó dín àwọn lówó fẹ́ ní kọlùkàlùkù gan fún ní ìwọ̀ ọ̀tí ẹ̀ àbí? na last year ṣẹ̀ṣẹ̀ máa bí nípa bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì kò sẹ́rì fún ọmọ ti bẹ́ẹ̀dì pé wọ́n àkóyàn gift gbàdì gbàdì wọ́n sẹ̀ mẹ́sì wọ́n jẹ́ pẹ́ntì òun ní ṣe bẹ́ẹ̀dì ó dẹ̀ jọ ga ẹ̀yìn ní gift ok èèyàn ṣe ok. okay wọ́n wà ìjọba fún ẹ ó fi fẹ́ẹ̀kì gbogbo ẹ̀ wá. ṣàlàyé fún ọ pé kò sí nínú ìṣesí kìíní yóò lè dè máa nìgbà torí ẹ̀tọ́fẹ́ ìṣẹ́gbà ìdè tí ó sẹ́ndì mọ́tò lọ́wọ́ pé ó tó kọ̀ Ah, ah, ah. nínú ẹgbẹ́ mike ẹgbẹ́ mike náà inú sálárì ìrìnkan ti ń yọ owó wẹ́fẹ́ wọ́n pè ní ẹgbẹ́ fẹ́rẹ́sìn so tí wọ́n ti ní pé anything tẹ́yẹ̀ bá fẹ́ sí bóyá tẹ um, bẹ́ẹ̀dẹ̀ ni àbí bóyá èèyàn lùzì pẹ́rẹ́sì èèyàn àbí bóyá èèyàn ń ṣòkó mọ àwọn kan báyìí wọ́n á fi kún lọ́wọ́ wọ́n á fi wọn nìyẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ nínú bẹ́ẹ̀dẹ̀ náà tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ wọ́n ti ní gbogbo déètì ìbẹ́jọ everybody. tí ọba fẹ́ ṣe ń gọ́. ẹ ẹ kò sí wàhálà àbọ̀ sí ìdè pé ní sálárì ẹ̀ ni wọ́n ti yọ ọwọ́ ẹgbẹ́ yẹn so ẹlòmíì bẹ́ẹ̀ pé wọ́n máa gífù sí ni but ẹlòmíì nígbòmí wọ́n máa ní wọ́n máa credit account yẹn ní soso amount of money so sẹ́yìn lè gbọ́ owó yẹn. nọ́ọ̀mù wọn níbẹ̀ ó ṣe ó ṣe ó ṣe wọ́n ṣe fún ẹ wọ́n ṣe fún ẹ wọ́n dẹ̀ jọ nínú sálárì rẹ̀ bẹ́ẹ̀ ni ah, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam. Jazakumullahu khairan. Ọlọ́run jẹ́ kẹ́kọ̀ọ́ fún wa lórí dáadáa. Ìgbéyà àkọ́kọ́ ti ń fẹ́ bẹ̀rẹ̀, ó ní pé gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fún ọ lẹ́ẹ̀kan, pé tí ó bá rẹ̀yìn, tí ní ó lè dúró kírun, bẹ́ẹ̀ lórí ẹ̀ lè jókòó. Ṣé gbálá ìwà fún imam tó fẹ́ ṣe kútùbà nínú ọjọ́ Júmà? Bẹ́ẹ̀ Wọ́n ìdára ti já o. Àwọn dáwọn ìfọ́tò ilé à, wọ́tọ́ kọ́kọ́ ìbà. Ànábí àwọn olùdú wọ́n jáde. Bẹ̀rẹ̀ sọ fún wa pé àìsí. Bàtá ìwà níbi tọ́lá àfúnà máa ń ṣe kútùbà lọ́wọ́. Àwọn lọ́ṣòwò. Ah, lọ́ṣòwò pé ìyẹn sọ fún wa pé àìsí kútùbà ní orí ìjókòó pé orí ìdúró ni. Ìrún kíkí ń kọ́. <laughs> kò ṣe kó túnmà lọ́sọ̀ rẹ̀ kò mú gbíngọ́ kó mú lè láàrin kọ́ ni tí ìlọ́ba adẹ́dà sọ tó jìṣẹ́ ńlá kírun ní ìjòkó àbí òkè mílòkó so ló fi jẹ́ pé àkàlé ọgbọ́n orí máa yọ àyà kùrá ká máa tú bọ́ bá ṣe wù wá tí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ yóò gbé gbági. náà ẹlẹ́kejì bẹ́ẹ̀ ni pé ìmáàmù tó gbàgbé láti ìjòkó lẹ́yìn àkùtùbàtà yìí láàrin kútúbà méjì. Ó wá ṣe ẹyọkan. Ó gbàgbọ́ ẹyọkan ló kàn ṣe bẹ́ẹ̀ ṣe kò sí ìgbàkan. Ẹlẹ́kẹta, ẹni tí ó sọnù. Ó sọnù. Ẹ̀yàn tó sọnù tí wọ́n rí. Bẹ́ẹ̀. Tó láwọn dúkìá. Ìgbà ó ní ó lẹ́tọ̀ọ́ fún wa ká tó lè sọ pé ní yìí ó ti kú láti pín dúkìá ẹ̀. Pẹ̀lú pé àkàrí mọ́nà ni a lè sọ pé bóyá kú àbó wà láyé. Dúkìá dẹ̀ ló wà lẹ́yìn. Ó bí àwọn Ọdún yẹn ó mi ṣọ́ ṣé mẹ́fà ni àbí mẹ́rin ṣé mẹ́fà ni àbí mẹ́rin ọdún mẹ́fà ni àbí mẹ́rin ok ok ok mi ti ṣọ́ lẹ́yìn ilẹ̀ lọ́wọ́ tó wá lè sọ pé àkójúkẹ́ ẹ̀ àkókò ti jáde láyé bẹ́ẹ̀ tàbá padà a padà rí náà lẹ́yìn ìgbà tí wọ́n ti pín tán wọ́n ti pín dúkìá lẹ́yìn ọdún mẹ́fà bí mẹ́rin tẹ̀sọ yẹn tó wá padà wáyé ojú yóò bá padà tí bá rẹ̀ tó bá ní òun sì ní interest lórí nǹkan tó ní padà. Torí sáàtọ́là tí o bá ti dé wájú adájọ́ tó bá ti dé wájú adájọ́ kọ́ di à tó ti decide judgment kọ́dí látẹ̀lẹ̀ torí kọ́dí act ni ọ̀lẹ́ àmọ̀bọ̀ wà ní prọ́fẹ́sọ̀lá tí ó bá fi wọ́n lẹ̀ lọ tíyàwó lè dúró má kò lè mára dúró torí wípé nature ti ń béèrè ah, kọmọ́bà ṣẹ̀ránù kó gbé e lọ sí court ṣẹ̀dá court tí wọ́n bá pè tí wọ́n decide tí wọ́n ò gbọ́ pé adájọ́ yóò dissolve marriage kọ́mọbìnrin yẹn ó lè kó lè ṣe kó lè lọ́kọ mí kọ́mọ fìdí wípé yóò máa yóò wá sí ìnira fún ọmọ ọlọ́mọ ìyẹn máa ń tẹ̀lé. Assalamu alaikum. Wa alaikum salam. Ọlọ́run jẹ́ àárín pẹ̀lú yóò. Àmín, àmì àti wọlé. Ọlọ́ba kan lẹ́sẹ̀ dáadáa. Àmì wa ní ẹ̀fọ́ pé tí èèyàn bá wà lórí ìrùkú so téèyàn wá rántí pé òun ò ka fásíà pé kó padà ẹ̀jẹ̀ tún ṣàlàyé fún wa tó bá wà lórí sùjídù tó rántí pé òun ò ṣe ìrùkú padà ẹ tún ṣàlàyé fọ́dà pé tó bá wà nínú rákà ẹ̀jẹ̀ ìkejì tó wá rántí pé òun ò ka fásíà so kó fi rákà ẹ̀jẹ̀ ìkejì yẹn kó fi ṣe tàlákọ̀ọ́kọ́ tàlákọ̀ọ́kọ́ yẹn ò ẹ̀ lórí ẹlẹ́ẹ̀kẹta yẹn ló wá máa ṣe tàṣáwùdù aláìrẹ́ yóò wá ṣe sùjúdù sàárì tó bá sálámà tán tàbí kó tó sálámà bẹ́ẹ̀ ni yóò ṣe sùjúdù sàárì tóró ti lékún ó dẹ̀ ti dínkù yóò ṣe sùjúdù sàárì lẹ́yìn tó sálámà tán èdè ẹ̀ ti kọ́ wa ní ẹ̀kọ́ irun tó dẹ̀dẹ̀ pé àgbọ̀ báyìí ní tó yé wa máa fẹ́ kẹ́ bá wa ṣàlàyé tí ò bá sáàyè lẹ́yìn lórí ọ̀bí àti bàbí ìwọ ó jẹ́ nǹkan tó jẹ́ pé bẹ́ẹ̀ni afẹ́ ò bá hápùn gangan bẹ́ẹ̀ni ò kí ń sábà bẹ́ẹ̀ni àwọn tó dẹ̀ jẹ́ ìmọ̀mù gan míì náà ó máa ń gbé oúnjẹ lè bẹ́ẹ̀ni ló fi jẹ́ pé sísẹ́mù tẹ́yìn ò lóun bẹ́ẹ̀ lórí pé èyíkéyìí téèyàn bá ṣe òmù. Eh, eh, mọ́kì fún wa báyìí lọ́dọ̀ àwọn afáà wípé èkéèké yẹn bá ṣe èyí tí òjíṣẹ́ náà sílá ń ṣe kọ́bílà sàlám tí yẹn bá ṣe bẹ́ẹ̀ èyí lọ́ bá mú jù omi wà tó jẹ́ pé ó ṣe lẹ́yìn tẹ̀sílìm èyí ló bá mú jù ṣùgbọ́n ó wá rújú ó tiẹ̀ máa èwo lèwo ṣèyíkéyìí yóò mú eh, ẹnu àwọn àbá kò sí pé sáàtì nǹkan kan ti sáàwì láti fi fáìtì àṣẹpá àti láti fi tún ìlú rẹ̀ sí so ike tó bá wà tó bá rọrùn bẹ́ẹ̀ kéèyàn sí nà bọ̀tíyàn bá rántí ètò jẹ́ pé ètò ìṣẹ́ náà àtúnlá ń ṣe gágágá kó ṣe bó ìṣẹ́ náà àtúnlá ń ṣe ṣùgbọ́n kò rántí kó ṣe kankan méjèèjì àìdá bá dà sọ̀lá ọ̀kọ́bùlọ̀ sọ̀lá Um, ìbéèrè lọ́dọ̀ àwọn obìnrin. Wọ́n ní pé ẹni tí obìnrin tún ṣẹ̀ parí Kaiser rẹ̀. So ó ti wá wẹ̀. Ìlújọ́ tó wẹ̀ náà, ó wẹ̀ wẹ̀ Kaiser. Nígbà tó wẹ̀, wọ́n àti ọkọ̀ súnmọ́ra wọn. Bẹ́ẹ̀. Ó wá tí wá rí ẹ̀jẹ̀ ní ọ́sà tí wọ́n àtọkọ mọ́ súnmọ́ra wọn. Bẹ́ẹ̀ jíjò ìsúnmọ́ra wọn yìí. Bẹ́ẹ̀. Nígbà ṣe àwọn kà fún Kaiser ni àbí Tìhazọ̀. Tọ́lá

Ah. àwọn lọ́dún lè nípa irun àwọn lè rí tí wọ́n bá fẹ́ lórí wọ́n fẹ́ bèèrè pé àwọn tó bá ń àjò tí irun bá bá wọn nínú mọ́tò tó láyé pé dúró tàbí nínú plane àbínúpin ṣé báwo ni ṣé tó ṣe jókòó rẹ̀ náà lọ ṣe ṣe. tó bá yẹ pé dírẹ́fà ò dúró àsìkò òun dẹ̀ ti tó ó dẹ̀ lálùwàlá tàbí ó ṣe tẹ̀ ẹ́ mọ̀ ó fẹ́ kírun gbogbo wọn wá ṣe wà lọ́rùn bí irú èkó tààtà àwọn àti ìjọba pé eh, traffic bá mú yàn pé magrib àti ìṣẹ́ bàbáyàn ló mú mọ́tò báwọn ní ṣe kábádẹ́rin náà tó dẹ̀ jẹ́ wípé kò sí bẹ́ẹ̀ ṣe lè bọ́ lẹ́nu traffic yẹn láti kírun kó nínú mọ́tò rẹ̀ Ní ẹ̀mù mọ́sùkì wà ní àtàtíkìrù, ó ṣẹlẹ̀ pé àyè ní àtàtíkìrù kò tó mọ́, èrò ti pọ̀ jú mọ́sùkì lọ, a dẹ̀ fi àyílẹ̀ fún àwọn obìnrin náà lẹ́yìn tàtíkìrù. Wà àwọn èèyàn máa ń tẹ́ ní sí ẹ̀yìn àwọn obìnrin tó jọ́kùnrin. Wọ́n máa ń tẹ́ ní sí ẹ̀yìn ibi spéèsì wà lẹ́yìn mọ́sùkì táwọn ọkùnrin tó lọ máa ń fẹ́ ẹni sí. ẹ̀yìn nípa pé wọ́n máa rí àwọn obìnrin báyìí ni àbí ó tẹ̀ ọ́. wọ́n máa rí àwọn obìnrin síwájú báwọn obìnrin wà láàrin ìgbà yẹn. àwọn ilé ìgbè ṣe ń tọ́ lára kọ̀tọ́. kí wọ́n tún àrẹ́yìn táwọn obìnrin ó sì wà lẹ́yìn. nam ẹlẹ́kejì a bá tábà ti kọ̀yìn sí kíbla pé tẹ́ni ẹ bá lọ sún àlùwàlá yìí ó lè jọ yìí ibi tí ó bá wọn níbi ìwé yẹn pé kò ní san ìwé yẹn mọ́. mi ì dìgbà ìbéèrè yẹn. ó èyí e, wọ́n ti kírun bóyá rákà kan ní ìsìn ó ti bá wọn kí ó wá kó só wá lọ sún àlùwàlá sí. kò wá sọ̀rọ̀ kò wá sọ̀rọ̀ ó wá lọ ṣàlùwàlá ó dẹ̀ bá wọn lórí wọ́n yìí kọ́ntínú wọ́n wá kọ́ntínú pẹ̀lú wọn bẹ́ẹ̀ tó bá sọ̀rọ̀ inú ẹ̀ ti bàjẹ́ yóò tún bẹ̀rẹ̀ pẹ̀lú wọn lọ. Sára òjíṣẹ́ náà tún là mọ̀ yìí ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀dá fún wọn ní pé títẹ̀ bí láti wọ́n gbà kẹ́lá kẹfà wọn dátì. Ìzákan lọ fẹ́ra. Ẹ̀ṣẹ́ náà ọlọ́nkọ́ jẹ́ kárin pẹ̀lú dáadáa. Adé àtẹ̀yìn náà. Àdíkì tó sọ fún wa lórí ìṣùjúdù náà pé ó sàlàyé pé bàbá kò níbi ìsùjúdù sáwí ẹ̀ tó sàlàyé pàtó pé tàṣáùdù míì ni àbí à ní tàṣáùdù míì tàbẹ́sẹ̀. pé pé tá a bá ṣe sùjúdù tá a bá ṣe sùjúdù sáwí tán tá a wá ṣe tàṣáùdù ṣé pé a máa ṣe tàṣáùdù ni àbákà sálámà. bẹ́ẹ̀ ètò pèsè ìrìnlẹ̀ ń bẹ̀ ní pé káàkà sálámà ni. jazakumullah fáńtù tó wà fún mi. jazakumullah fáńtù tó wà fún اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد Thank you.